on the 8th of December 2021. And of course, the organizers of the league has warned participating clubs to act on their registration on time to avoid doing it late. The closing date for the registration has been fixed for 25th of November. Kenny Ogumiloro will be here tomorrow morning to celebrate the rest of the stories in World of Sport. Until then, enjoy the rest of your Tuesday. Stay out of trouble. On behalf of my studio manager, Sheung Olawale Koka, my name is Bola Hon Olalere. Thank you so much. I am out of the studio. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. It's hot nationwide, online and offline. The biggest sales of the year 2021. It's Konga Yakata from 11th November to 12th December. Supported by HP, Intel, Verve, Lenovo, Samsung, Unilever, Zynox, and many more. Konga, the e commerce group you trust. Table time, table time, time. Uh-uh. o ò lè ṣàì má fọwọ́ pọmọ rẹ lára gbogbo gbà. Hmm, ọ̀rẹ́ mi ṣé ò rárọ ọmọ mi ni ṣé o rántí wípé gbogbo ara ẹ̀ ló sún tẹ́lẹ̀ torí ìlédìí àtòoru ṣùgbọ́n látìgbà tí mo ti ṣàwárí baby tributan lára ọmọ mi ti ń jọ̀lọ̀ bẹ́ẹ̀ ló ń dán kò sì sóhun tó ń jára sísun tabóoru mọ́. mo rántí lóòótọ́ ni ẹ túbọ̀ ṣàlàyé nípa baby tributan fún mi. a pilẹ̀ ṣe baby tributan gẹ́gẹ́ bí àkọ́ṣe òògùn fún àwọn ọmọdé tó jọ̀lọ̀ fún ìdáàbòbò àti láti gbógun ti ara sísun látàrí lílo ìlédìí tàbóoru lo baby tributan lónìí kò sì ṣàwárí àṣírí àwọn ọmọdé tó jọ̀lọ̀ baby tree botany ní èròjà clotrimazole àti stamol nínú rẹ̀ ẹ rí i dájú wípé ẹ̀ka ìwé pélébé tó wà nínú pálí tribotan ní gbogbo ìgbà tribotan iléeṣẹ́ fifteen healthcare plc ló ń ṣe é. tribotan I bet you think this is going to be one of those ads where someone says, Introducing, to sell some new improved product to you. But we feel there are more important things in life, like driving carefully on rainy days to avoid splashing water on pedestrians, or stopping to help someone change a flat tire. Because what really matters is being the change. Lipton Yellow Label Tea. Awaken to what really matters. lọ́kùnrin lóbìnrin àmúwá fún yín láti iléeṣẹ́ tó jẹ́ aṣáájú nínú ṣíṣe máṣíìnì alùpùpù lágbàáyé ẹ̀mí kò ṣeé dádúró ti nàìjà Hero Hunter máṣíìnì alùpùpù hero hunter one hundred pẹ̀lú ìjókòó gígùn tó tún tẹ́jú ààyè ìgbẹ́rù tó fẹ̀ àti ẹ́ńjìnì alágbára one hundred cc tó tún wá pẹ̀lú warranty onídìíwọ̀n lóṣù méjìlá visco engine oil oní lítà mẹ́rìnlélógún èyí tí yóò mú ọ tọ́jú ju ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà lọ fún ìgbà díẹ̀ ni o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè làfẹ́ zero eight zero zero eight zero zero eight zero eight zero. Hero Hunter máṣíìnì alùpùpù tó lálòtọ́ tó ṣeé gbára lé. Tributan, Tributan, Tributan. Uh-uh. Ó o ò lè ṣàì má fọwọ́ pọmọ rẹ lára gbogbo gbà. Hmm, ọ̀rẹ́ mi ṣé ò rárá ọmọ mi ni ṣé o rántí wípé gbogbo ara ẹ̀ ló sún tẹ́lẹ̀ torí ìlédìí àtòoru ṣùgbọ́n látìgbà tí mo ti ṣàwárí baby tributan lára ọmọ mi ti ń jọ̀lọ̀ bẹ́ẹ̀ ló ń dán kò sì sóhun tó ń jára sísún tabóoru mọ́. mo rántí lóòótọ́ ni ẹ túbọ̀ ṣàlàyé nípa baby tributan fún mi. apilẹ̀ṣẹ̀ baby tributan gẹ́gẹ́ bí àkọ́ṣe òògùn fún àwọn ọmọdé tó jọ̀lọ̀ fún ìdáàbòbò àti láti gbógun ti ara sísún látàrí lílo ìlédìí tàbóoru lo baby tributan lónìí kò sì ṣàwárí àṣírí àwọn ọmọdé tó jọ̀lọ̀ baby tributan ní èròjà clotrimazole àti istamol nínú rẹ̀ ẹ rí i dájú wípé ẹ̀ka ìwé pélébé tó wà nínú pálí tributan ní gbogbo ìgbà tributan iléeṣẹ́ fifteen healthcare plc ló ń ṣe é. tributan. ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀ gbọ́ fresh fm làwọn kọ́ one oh five point nine fm làwọn kọ́ mo lọ́ta sọ́sẹ̀ máa ń yí wúrọ̀ làwọn kọ́ mo ròyìn àsìkò lóríṣiríṣi. Fresh FM one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. Thank you. títí ẹ̀ ń bẹ̀ báyìí. ọ̀gá gógó ẹ̀ náà ni. ó ti wá ń bí báyìí ó ti wá ó wọlé dáadáa ó dún létí mi. ẹ jẹ́ jẹ́ kí wọ́n rí wọn kán rí ní tàǹsìn. tóun ló so òun ló balẹ̀ jẹ́ malam ló so àbí mo ti mọ̀ mo ti mọ̀ yé o mo ti mọ̀. ìjà tí èèyàn bá máa so ń bí kó má gbàgbé ah. pé kò sí wíńdò ń bí báyìí o èsì ló dẹ̀ wá ń bí kò ní ríbi jáde o. tèmi náà ti wá bá mi báyìí. ọ̀gá kò rí bẹ́ẹ̀ o. Ah, bùláyé fẹlẹ́ wa lọ báyìí. ọ̀gá kò rí bẹ́ẹ̀ la fàfún. pàfún ni kí ni má máa sọ yẹn fẹ́ mi. ọ̀gá na fàfún. ah. Portable mo kí ọkọ àmúmọ́ra o. olúwa ó ṣe o. ṣẹ̀dá ó gbà ó. wọ́n ti ẹ̀ kí ní èmi náà rí pé mátòdọ̀ mi ó ti wà òkè fún pé. mátòdọ̀ rẹ wà òkè kankan ẹni tó bá jìnnà sí ọ nìkan ló wà òkè fún téèyàn bá súnmọ́ ẹ ọmọ pé ó ń gbá ó ń gbá gidi gan. ẹ gbígbá yìí náà dókítà fi sọ pé kò nídìí pé kí n máa lo pẹ́fùmù. Ah, ah, ìwọ tẹ́fùn ò lè jẹ. ìpè jẹ ọ́ mi ní mosquito net mọ́. láyé àfi kò mọ ètí ìhanrun. wọ́n ní àfi bí omi ẹ̀gẹ́. ẹ bó orun bá bí omi pọ̀n mọ́. bí omi pọ̀n mọ́ méjèèjì ló mú pọ̀ kọ̀ọ̀kan náà ló fi ṣe. Eh. oríṣiríṣi ẹ̀dá lọ́lọ́run dá sáyé lẹ́málàmù. èmi nìyẹn jàre tí ẹ̀fọ́ hmm. bá jẹ mi oorun ọmọ ọkọ ẹ̀fọ́ yẹn. tí o ti gbọ́ tẹ́fọ́ bá jẹ málàmù oorun ó mọ̀ ọkùn. ó mọ̀ tó gbé ni àtògbé àtògbé àtúpọ̀ wà báyìí akẹ́sọ̀ sí. káì ó kàn palẹ̀ ah, ó tún jẹ ẹ̀fọn. Ah, ah, mi fẹ́ kó wẹ̀ sí ni. Hmm. ó yẹ kí n máa ṣe nǹkan wà tí láyínká ó gbé síta tí wọ́n fi máa tẹ́sítì wa wò lẹ́yọkọ̀kan lẹ́yọkọ̀kan irú ẹwà èdè yìí láyìíká ò lè gbà tó bá gba machine yẹn kọjá. jẹ́ mọ̀ pé wọ́n gbé machine kan wá gbà kan tó ń scan corona virus. ọ̀dọ̀ wa ló ti kú. ó wà fẹ́ tì mí ó tún dákú sòwò tì mí ni. do you think I sick? ah n tó ṣe ju sick lọ. I never sick I'm okay now. <laughs> mo ti gbọ́. kọ́ka ń pílà mi tọrọ ó fi ó fi láàmì tọrọ nkókó ìwà ni ṣeun kó kà ń fi láàrẹ tọrọ. ẹ̀bùjọ́ ẹ̀ mo ti sọ ọ̀gá. bó bá lágbá lọ́wọ́ ọlọ́run tó bá fi lẹ̀ tọrọ dáàyè kan yóò padà wá fi wídú ẹ̀ tọrọ torí lẹ́yìn láì wídú ló àbí kó fi ìlàsà rẹ̀ tọrọ. ó ń fi ọlá ẹ̀ tọrọ pé. ojú ẹ ní àà. pé kí ni. tó máa ń fi láàmì tọrọ gbogbo àpé Èdùmàrè jẹ́ kí n dàbí ti malam. pé káyé òun dàbí ti malam. bẹ́ẹ̀ni. hmm kai. tó bá ti jí lójoojúmọ́ ló máa fi tọrọ ni. ah kókà ó sì sọ òun fọlá málàmú tọrọ. fúrógámù tèmi máa lágbára gan o àwọn tí rédíò wọn tí bátìrì rẹ bá ti ń yomi hmm. wọn lọ wá bátìrì mìíràn sí báyìí o torí fúrógámù hmm. tèmi ó gbé wéètì o. ó ń gbé wéètì. dọ́pọ̀ padà yàwó padà máa ṣe báńsà. <laughs> Yeah. o ti lọ lé olówó rí kí ojú wa ká ẹ mọ́bì kan kéèyàn ti mú o ti rírọ ẹ̀ rí kó o ti mú báyìí kó wá wò báyìí kó wá wá fẹ́ fi sí ara aṣọ ara chia tó jókòó sí kó kàn gbójú sókè kó rí i pé àwọn onílé ń wò ọ́ ó wà wọn rá roborobo kí ló padà ṣe sí i. ọmọ ju ilẹ̀ ni. ó jù sílẹ̀ èmi màá sọ sẹ́nu ni yẹmọ tó máa ó máa ń tẹ̀sí bí iyọ̀ lẹ́nu ah, tíjọ máa ń bá ìpamọ́ wa ni. Ah, o ti ti mú jẹ rí. ẹnu wọn ló máa mú brain sharp ni o. ó máa mú kí brain sharp. sharp ẹni tó rí ẹ bá kú. Hmm. oògùn sọyẹ tó tó láyé o. kó mọ̀ ti mú jẹ. ìpamọ́ ló sẹ́nu. <laughs> mo rí i pé o ti sharp gan. tètè díẹ̀ èmi tó yẹ pé wọ́n kàn wọ́n wò mí sùpù ní kíláàsì wọ́n ní pọ́tébù ọpọ́ ọpọlọ yìí ti pọ̀ jù ó ti pọ̀ jù lóde ló ń ṣẹ́ dànù wọ́n kò gbé mi láti bàmà yìí tù láti bàmà yìí fọ́ báyìí wọ́n gbé mi lọ sí bàmà yìí tù straight. straight. tó gbogbo mú sùn àánú mo rí gbà láti primary four. wọ́n gbé mi lọ sí primary two street. ó <laughs> wá di janitor ń bẹ̀. èmi gangan ni class monitor <laughs> anybody gbọ́dọ̀ jáde màá lago jáde jẹun màá lago jáde lọlé Hmm? oyè tí mo jẹ́ pọ̀. oyè tó jẹ́ pọ̀. pẹ̀lú ah, tó bá lè tì báyìí ló lù mí rè. wà á tún lù wọ́n. má lù wọ́n lù kù. káńtà wọn ń kọ́ ìwọ ló ń bá wọn kà. èmi tí mò ń kà ni. àkó káńtà wọn sọ́wọ́. ẹnibọdì ẹnibọdì gbọ́dọ̀ jáde tó bá di aago jáde tó bá ní ẹnibọdì gbọ́dọ̀ jáde pé gbogbo àwọn tíjà wa o. ẹ̀gúsí a máa sẹ́lẹ̀ ni wọ́n bú ẹ̀gúsí torí tébù ẹ̀fọ̀jà á sẹ́gúsí á sẹ́gúsí ẹnibọdì ò ní lọlé. Hmm. Ah, ọlọ́run. níbo náà ti lè ṣe oògùn rẹ yìí o. Ah. ọ̀gá. mo ronú ibì kan ibi tí òkun àtọ̀sà tán fi pàdé bí <laughs> ibẹ̀ ń gbé ọlọ́bẹ̀ lọ sí sùúrù ọjọ́ méje. Hmm. observation ọ̀gá. observation ọ̀gá mo ní mo ní nǹkan kan tí mo lè ṣe fún. tó lè ṣe fún. bẹ́ẹ̀ni kí mo fi àdúrà rẹ lọ́wọ́ ní alẹ́ àti ní ìdájọ́. Ah, ìjàpá lóògùn ni òun àràn díẹ̀ èyí tó ń ṣe ọgàn pápá àti mo bí a gbé ọ. ọ̀rẹ́ mi ti ń bá mi mú oògùn mi bọ̀ wá tó bá ti yẹ ah. ṣé mo pé èmi àti máyì tó bọ̀ ọ̀rẹ́ mi ni. ta ni. kàlẹ́ndà àjọ lọ skul ni. Ògúnmọ̀ṣọ́ tọ̀ọ̀tọ̀ ó bá mi wà bọ̀. Ògúnmọ̀ṣọ́ tọ̀ọ̀tọ̀ o Ògúnmọ̀ṣọ́ tọ̀ọ̀tọ̀ o ìyá àjẹ́ ń sá fún gbọ́mọgbọ́mọ Ògúnmọ̀ṣọ́ tọ̀ọ̀tọ̀. <laughs> Eh! ẹ kú lẹ́jàre. Yeah. <laughs> mo pàlù fún ọ. ẹ̀dọ̀ budoza bóòlì ó wá kí mi pé mo kú tèmi lápẹ́ láyìn ká wà nílé ní ìsìn báyìí àjọmọ́ fi ara kó àwọn jábìn mm, hallelujah ìkàngbàtì ìkàngbàtì ìkan tó ní kọ̀sẹ́kọ̀sẹ́ ọlọ́run ọmọ <laughs> bí ó ti wá pẹ̀lẹ́. ṣé mo pé bí ọlọ́run ṣe máa ń rọ̀dọ̀ hmm. òbùkún iṣẹ́ náà máa ń wọlé àtàmì ah nlẹ. gbogbo sọtí ẹ̀gbọ́n mi bá sọ lé ní iṣẹ́ òbùkún ló máa dé sí. mo ló gbé kinní ìṣúyà rẹ sí. ọ̀gá wà lọ́dọ̀ pẹ́tì ọ̀dọ̀ fẹ́ẹ̀tì ló gbé sí. ọ̀dọ̀ fẹ́ẹ̀tì ló wà. kò sì ní í jẹ kankan mọ́. aa ah, mo trust o ti kà I don't count everything. o ti kà ti stick ti stick. ibo nǹkan tó bá bá mi ta o ma fi mi ní owó ẹ̀kọ́ ọbẹ̀ rẹ wà ló ń bẹ̀. yẹ piritin. ẹ piritin. yẹ piritin. àlùbọ́sà ńkọ́. yẹ piritin. kukumba gbogbo ẹ̀. kukumba náà wà ń bẹ̀. ọtí wà ń bẹ̀. o ń ta kukumba mọ́. ewé salas náà wà ń bẹ̀. ewé sala. salas. ah ayi o salad. yẹ wasan de se ti salas. ó sú mi ọ̀rọ̀ tá a fẹ́ gbéyẹ̀wò lónìí tá a fẹ́ nà ń ní lágbára àwọn tó bá jẹ́ ọmọ ilẹ̀ kóòtù òjìbí tó jẹ́ ọmọ ilẹ̀ yorùbá kànjọ kan darapọ̀ mọ́ ètò yìí lọ́wọ́ ọ̀rọ̀ ẹnìkan ti ní ilẹ̀ mímọ́ Israel ní ká gbé pọ́tébù lọ mi wàá mọ̀ bóyá Bethlehem là á gbé dúró sí ni o mi ì tí mọ̀. Hmm. Sinai. Mount Sinai. yes. Ah. seven hundred and fifty feet. ojú ẹ̀ ní wọ́n máa gbé lọ́wọ́ ga ṣètìlí ibi tí lẹ́lọ́nù ti. seven and fifty steps. ṣètìlí ah, eh. ibi tí atẹ́gùn ti gbé lẹ́lọ́nù yìí. ẹtì ibi tí atẹ́gùn ti gbé lẹ́lọ́nù yìí. ní pọ́tébù tó fẹ́ gun ọ̀kadà tá à ń fi okùn tán ìsomọ́ kadà. ẹni ẹni sọmọ nu o. Ah, eh. mo ní kóhun àti agúnbíadé kẹlẹ pàdé mi kán ètè máa lọ sí pati kan dèmí mo ní kóhun lọ bẹ̀rẹ̀ pati hmm, ọlọ́run ibi inú traffic la há sí lọ́jọ́ náà mi ò lè gbàgbé láéláé látijọ́ náà mi ò lè gbàdúrà kí Portable gun ọ̀kadà máa ní Portable oníhẹ̀mú ní tètè máa lọ ìwà àtàgùn bíi adé máa lọ ẹ sọ pé yóò ń bọ̀ lọ́nà. agúnbẹ́ẹ́dẹ́ nìkan mo bá ní event. Hmm. why. ah ọ̀kadà gbé wọn gba express express ni wọ́n ni wọ́n gbé wọn gbà wọ́n nígbà táwọn fi kọjá academy academy bridge academy lòun ò rí fọ́tẹ́bù mọ́. mo á béèrè mo ní tí ìbá ṣe pé ìwọ gan bí ọdún agúnbíadé ìwọ gan òwò lórí tó ń rò sọ yẹ kó o fi pọ́tẹ́bù sẹ́yìn lórí ọ̀kadà ẹni tó yẹ kó o fi sáàrin kọ́ ọ̀pá tán mọ́ tàbí kí dábàá gbé síbi orí orí táǹkì wájú kó fi okùn kó fi sómọ̀ra rẹ̀. àṣà wa wa wa wa ìbọn títún katapila ṣe níbi akademi o inú kíni katapila kan tó ti bàjẹ́ ní rárá tẹ́gùn gbèsè àwọn ọdẹbẹ̀ látò fowó gbà láì sọmọ ọ̀bọ. sínáàpù kan àti two hundred naira gánran mẹ́fà lákólẹ̀. wọ́n ti ṣe báàgì aláwọ̀ kan tí wọ́n gbé sí <laughs> wọ́n láwọn ò ṣé ni mo nídìí àwọn fi mọ́ pawó <laughs> ó nílé ẹkú lé o kí ló ń pa yín lẹ́rìn. ọkọ̀ yìí wà mí lọ ẹ̀yìn kan lọ́kọ̀ yìí wà mí lọ èmi ti mọ̀ mo ti mọ̀. ẹ kú àtàárọ̀ ṣe ṣe díẹ̀. mo ti ẹ kú kó lè dá àti kó wa ń bá kiri ṣọwọ́ ń yá hmm. mo kí yín nílé epo yìí mo kí yín lọ́fíìsì ẹ bá dẹ̀ wà nínú mọ́tò tẹ̀ ń padà sílé mo kí yín pé ẹ dédé ìwò yìí. àdìsá lóyún lóhùn ló ń kí yín ẹyin ju olódùmarè ló ń ṣe yín pẹ̀lẹ́ sígbà tí n bá láǹfààní àti gorí ẹ̀rọ agbègbè àdìsá àṣemí bíi kí n dúpẹ́ kò sígbà tí n bá láǹfààní àti lahùn sí microphone ọmọ ìyá ọlọ́yọ́ àṣemí kí n ṣàyìn olódùmarè. ọ̀pọ̀lọpọ̀ abimí léèrè pé kí ni èrè díẹ̀ àdìsá tí mo ṣàmọ́ fi ń dúpẹ́ lójoojúmọ́ wọ́n á máa ń sọ fún wọn pé mo ní nǹkan pè ní àròjinlẹ̀ torí pé ìgbà tá a sọ kó dàárọ̀ lánàá ta tún láǹfààní àti jíun kì í ṣe ijó àwa tá a sùn láàánà la jí làárọ̀ yìí kì í wá ṣe ijó àwa tá a jí la sì tún wà lókè pẹ̀dé wákàtí yìí ibi àwa ti ń dọ̀wẹ́kẹ̀ tá à ń fira wa pa tá à ń rẹ́rìn tẹ́yìn náà ń bóyin kẹ níléhùn ẹ̀mí ara àwọn kan sọnù lọ́wọ́lọ́wọ́ igbe ń ta láwọn ààyè ibì kan la fẹ́ bólódùmarè fà alágbára ayé kan ò sí níbi kankan àfolódùmarè agbọ́n tó ta géńdé ọkùnrin tí géńdé sáré láì wọ bàtà agbọ́n tó ta géńdé ọkùnrin tó bọ́ṣọ tó kọ àwọ̀tẹ́lẹ̀ nìkan tọkàn lùgbó agbọ́n ọ̀hún agbọ́n bó ṣe lágbára tó ti ń ta géńdé sáré hùn òun làlàǹgbà mú jẹlẹ́gbẹ̀ẹ́ ògiri. bẹ́ẹ̀rin ṣe lágbára tó àdìsá àwọn ewé kan wà tí ò tún gbọdọ̀ jájẹ bó ṣe tóbi tó náà ni ó ṣì nalẹ̀ àwọn nǹkan wọ̀nyí fi ń hàn mí pé alágbára ò sí níbi kan àfẹn tó lódùmarè bá kàn fún ní sáà sáà títí ẹ̀ pé kò lò ó mo mọ nǹkan fi pamọ́ àwọn kan mọ̀ wà tọ́lọ́hún fún láǹfààní àti wárí bẹ́ẹ̀ tó bá lò mí kó fi nǹkan pamọ́ àwọn kan ó sì rí kó o gbọ́n jù bẹ́ẹ̀ lọ àwọn kan sì tún gbọ́n jù ọ lọ. ẹnìkan tágbára yìí ò ká tágbára ẹnìkan kan ò ká náà lọ́lọ́run Olódùmarè gbogbo ayé ń wojú ẹ̀ òun ò sì wojú ẹnìkan ọ̀kan. àgbábù ni orísun ọgbọ́n orísun ìmọ̀ orísun ohun gbogbo afinihàn mọ́finihàn láhàn pa àǹfààní tá a níwájú ẹ̀ náà ni pé ó ṣàfàánú gbà wá tó bá ti ka bíbélì dáàyè kan tó ní òun dá òkùnkùn òun dá ìmọ́lẹ̀ òun dá ibi òun dá ire ó ní iṣẹ́ òun olúwa ní gbogbo nǹkan wọ̀nyí ẹ̀rù rẹ̀ tún bà mí ńgbà tó ní màá ṣàánú fáwọn tí màá ṣàánú fún màá yọ́nú sáwọn tí màá yọ́nú sí. ẹ bá ṣe láǹfààní àti gbóhùn mi láàjọ wà lókè ìpẹ́ tẹ́yìn náà ń sọ̀rọ̀ tó jọ tèèyàn tí ṣọwọ́ wọṣọ yín ò jọ tabugi ó ká ṣéǹjì mọ́ yín lápò kò ká ṣéǹjì mọ́ yín lápò ẹ búròkì ẹ búròkì a dúpẹ́ lọ́wọ́ olódùmarè ni o bá ti ń fún ni lọ́rọ̀ sọ lójú àbínú ẹni tímọ́tímọ́ lẹ́yìn àwọn aṣòótọ́ ti kọ̀ lẹ́yìn àwọn ìka ènìyàn àdìtúnú ọlọ́run lódùmarè èèyàn méjì kì í bínú iyọ̀ bẹ́ẹ̀ nìkan bá dì í ní ọjà ẹnìkan sì tu nílé àmọ́ ní tó bá di ẹnìkan ò lè tu ní tó bá tu ẹnìkan ò lè di ní tó bá fà tu ẹnìkan ò lè gbìn ní tó bá gbìn ẹnìkan ò lè fà tu ilẹ̀kùn tó bá ti ẹnìkan ò lè ṣí i èyí tó bá ṣe ẹnìkan ò lè ti padà agbẹnisókè téńté fi ni ayé mọ́ fi ni hàn láhàn pa òjì lógoṣogo ni mò ń ké sí ògo tójú gbogbo ògo ayé lágbára Ísírẹ́lì àtìlẹ́yìn ìpè ọgbọ́n nínú ọgbọ́n ìmọ̀ nínú ìmọ̀ èdè nínú èdè ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ godo gan ọ̀rọ̀ tí gbogbo ayé ó padà forí balẹ̀ fún àrí ìró àlá ẹ̀gànràn tẹ̀tẹ̀ pátápátá ọláporogodo ọba èdìdí ìdáyé ní aláàfin àjọbọ ta ni mí tí mi ní yìn ọ́ kí ni mí tí mi ní fògófó kọ̀ rẹ irúpẹ́ lẹ̀ lásán tó ṣe léèyàn àìkú ni ọ́ ò lè kú láéláé àìsá ni ọ́ ò lè ṣá ò tí ò pinyìnkìn ò sì dípẹ́ta ó lágbára yóò tún lágbára ọ̀run ìwọ la yóò wá jípọ̀jọ́ kúdà a lè wí lè ṣe ni a lè ṣe lè wí ìwọ ni wọ́n ń pè ní awímọ̀yẹ̀hùn asọ̀rọ̀máyẹ̀ ọ̀sọ́pàkàgbẹ́mi òkè tìrìmọ̀wọ́ wọ́n ní òòṣà kan níná lójú iná lẹ́nu mo ní ẹ kúrò lórí ẹ̀ bá mi Èdùmàrè níná lójú iná lẹ́nu iná ṣáájú olúwa ó sì jó gbogbo àwọn ọ̀tá rẹ̀ run iná jojo ẹ̀rù jojo ọ̀rọ̀ ọ̀wọ́ abọwọ́ ìjà lálá bọba tó ní kọ́kọ́rọ́ kádàrá òun ló ń ṣí òun ló sì tó ń tì í n tó bá tì ó ti gbé n tó bá ṣí ó ṣí gbé ó kọ ẹni tí ó bí ọ léèrè wọ́gán ní kábíyèsí ọba yé ń bá ọjọ́ kọ ni o ọ̀ọ́ni tó ní gbogbo ilẹ̀ kílẹ̀ aláàfin gbogbo ìjọba òjìlógo ṣògo ògo tí ń ṣamọ̀nà ògo ògo tí ń fògo hàn fáyé ògo tí ń polongo ògo ìwọ gangan lògo ta ló tú ọ láyé ta ló jù ọ lọ àríran jù ọ lọ lórí gbogbo alásọtẹ́lẹ̀ ayé ohun tó bá wù ọ ló fi hàn bí àáfàá wọlé sí ara jù bẹ́ẹ̀ lọ ohun tó bá wù ọ ló fi hàn wọ gangan ní sáàmù ìwọléwé ìwọlégbò àpè ọ a ní òjẹ́ tó bá jẹ́ tó jẹ́jẹ́ wé àtegbò lọ ta ló làṣẹ ọlọ́run ìwọ ni ẹ̀mí àwọn wòlíì mímọ́ atóbi tán láì ní iye pọ̀ kọjá kíkàtẹ́ rẹ kọjá rírí tán gígùn rẹ ò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ò lópin àìlìtú òní ọ́ adáhùn sọ adáhùn ṣe adáhùn mọ olú tí ń gbénú àwọn ọ̀run òkè ńlá arógun mọ́tìdí arabaribiti ní àrèbè rabata ijé ń pọta bíi kóyingin òjò ń pòkè bíi kóyẹ̀gẹ̀rẹ̀ ṣẹ̀rùbà wọn ni ọba bá mi tí ọgbà gbẹ̀rẹ́ wọ́n ń pè lẹ́lẹ́bùrú òkẹ́ tó bá gbójú lé wọlé bá bá ta ló fẹ́ mú ọ sí tó bá lóde òde tó bá lóde òde èèmọ̀ ní ọlọ́run olódùmarè àìdè rẹ nìjáyà tó bá dé tán ìkàyà ni ọ bá sóore kàyàn láyà aramọ ni ọ arohim ni ọ amalik ni ọ akudus ni ọ asalam ni ọ amumi ni ọ amuyami ni ọ arujaba arukoha arugafa ọba tí ń forí jẹ̀dá zọ́ọ̀lù jalali walikira. olọ́lọ́run abrahamu ni ọlọ́run isaki olóòkọ̀ rẹ tó ń jẹ́ jehova ni wọn ò tí ì mọ̀ jehova ni kíni ọba tó tó tán ní jẹ́bẹ̀ ó tó jàrá rẹ̀ gbé ẹkùn tagirigbé rẹ̀ níjà all sufficient God kò kúrò nílé tó fi ń dẹ́rù bàrà oko lọ́rùn ìwọ ni ohùn rẹ ló mú kí agbo ó bí ohùn rẹ ń fagi kédàrí ya ohùn rẹ dàbí ìró omi púpọ̀ ta ló tú ọ láyé ta ló jù ọ lọ ná. ṣàwárí ọmọ tálákà nu kòsíkòsí mọ́mọ́ alágbe kúrò lórí àkìtàn jókòó pẹ̀lú ọmọ aládé mọ́ bá pàṣẹ ó kú bá ni tí ó bí ọ léèrè títí ẹ̀mí ó fi kúrò lára mi àdìsá ń wò ní yéèyàn ọ́ wọ́n fi pamọ́ ọlọ́run fi sójú ọ̀nà padà wọ́n ló ti tán ọlọ́run ló sì tún kù síbẹ̀ wọ́n ló ṣàwárí mi bí ayé fi mí lúgọ sí ọlọ́run ògo ni fọ́kọ rẹ̀ jehova jire lórúkọ rẹ̀ jehova nisi ni ìwọ ni wọ́n pè ní jehova egebo jehova shalom ní ọlọ́run àlàáfíà ráfà ni ọ́ ọba gbogbo àwọn tí ń ṣèwòsàn ṣiṣẹ́ abẹ mọ́ lábẹ́ ọ̀bánirin kíyàwó tán bá ní lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tó ń bá àyàn lórí ẹkún bá àyàn lórí òṣè wà ní testimony ìyá mo fẹ́ fi jìrọ̀ rẹ̀ fún ọ ta ni ó dì ọ lọ́wọ́ mú tó bá lò dé ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbàlagbà. ọlọ́run tó káwọn tí wọ́n ń gbọ́ wa mọ̀ pé lóòótọ́ ara àwọn ni ọ́ lápá abẹ́hùn kí wọn kí wọn kí wọn kí jàmọ́. to salamu alaikum jama'a duka Najeriya inda kuke saurara mu koyaushe muke gaishe ku da ku kowane sati muke gaishe da ku ogana yin kaya fole shi ma yana gaisuwa ogana eob shi ma yana gaisuwa. olókùn sínú certificate àbí kí ló sọ nísìnyí mo ní ní gbogbo ìgbà ní ọ̀sọ̀ọ̀sẹ̀ lójoojúmọ́ àwọn olólùfẹ́ tiwa olólùfẹ́ olólùfẹ́ fresh fm. ok. to muna gaisuwa muna gaisuwa da masoyinmu har da masu sana'a da suke jin rediyon fresh fm 105.9 kowane yaushe kowace rana dukan ku muke gaisa farawa daga zuwa bodija mm. mm. har zuwa sabo makwalla zuwa mobi muna gaisuwa har zuwa wani ya sassa duk inda kuke jin mu har zuwa oranyan ojaba har zuwa amunigu idi kan dukan ku muke gaisuwa har da okoyosa mhm. har zuwa bere oranya mhm. oranya oranya oranya oranya mm, mhm. wani ojo dukan ku gaisuwa har zuwa ojo okay dukan mutanen mu da yake ana gaisuwa ọsọrọ mangoro nisin kí ni wọn fẹẹ fi mangoro ṣe. mo ní gbogbo gbogbo àwọn èèyàn wọn tó wọn náà jọ. iye òbígbẹ́ ṣe máa ń yin ọlọ́run yẹn nígbà eh. tẹ máa ń rap ló ṣe máa ń rí létí mi o. Eh. yẹtì náà kánidà green wà láyé ó lè tẹjọ sábọ̀ torí hmm. òun tí òun náà mú báyìí kò ní fìkan pin méjì ìdágbìn eh. ah, gbà wọn mo ní ibi tí mo wà ní kékeré ìrìn òun ti ní àwọn dàdí ah, òun náà fẹ́ yìí o hmm. lórúkọ jésù ẹ̀yìn ẹ̀ ní kú o ẹ máa dàgbà ẹ máa dògbó ẹ máa ẹ máa ẹ máa wà níbi gíga kò ní ìdí kó sára ẹ ní jábọ́ bẹ́ẹ̀ o. filẹ̀ ó kù ìṣẹ́jú kankan mú oògùn ẹ̀dẹ́ máa sọ̀rọ̀ lọ. to muna nan cikin gaisuwan nan muke wa duka zuwa cikin kasuwa ko ina da kuke saurarawa ana gaisuwa kuma fresh kuma eh, fresh ku dinga saurarawa fresh hmm. fm magana labarin da zamu bayar yau kò sẹ́ni tí ó mu sódà bí o sẹ́ni tí ó mu sódà bí mo mọ pọ́nbọ french ni mo ní kò sọ french. wọ́n ní ọ̀rọ̀ ta fẹ́ gbé kalẹ̀ lónìí kí rédíò. ok shi ne labarin ba ku ok kowa kowa ya saurara ya zauna gurin rediyon bali ko sẹ́ni tí ó mu sódà wa. a saurara ko peti ko tẹ́tí lẹ́kọ́. ko tẹ́tí lẹ́kọ́. ko tẹ́tí lẹ́kọ́. Eh, eh, lẹ́kọ́ eh, mm, kọ́ lóṣogbo ni. Mm mi ó máa kọ́ ọ̀sẹ̀ tó kọjá àwọn tó bá wa dá sí let's talk about it a dúpẹ́ lọ́wọ́ yín gan. iléeṣẹ́ tó ń fún wa lẹ́bùn a dúpẹ́ lọ́wọ́ yín iléeṣẹ́ kan náà fẹ́ darapọ̀ mọ́ wa àmọ́ mo ní kán dúró dọ̀sẹ̀ tó ń bọ̀ àwọn kan náà sì tún bá wa sọ̀rọ̀ lábẹ́ aṣọ tí mo ní kánjẹ́ kó lórí òkó dé. Hmm, tó bá jẹ́ ẹ̀bùn lórí ètò yìí lórí ìkànnì yìí ẹ̀yin ò gbọ́dọ̀ dówó wú lẹ́yìn olórí ọkọ̀ ẹ ní bínú sí mi ní o kì í ṣàfojúdi o hmm, protocol ni ẹ jẹ́ ká tẹ̀lé. unique fabrics apex fabrics làwọn ń bọ̀ lọ́nà pé aṣọ wọn á dé títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ dúpẹ́ yín ẹ ṣeun gan-an ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wà pẹ̀lú wa nígbà gbogbo let's slow down a bit. What the Lord? Feel beyond the limits, ni beyond the limits. sórí ẹ̀ ń jiyàn sí. lọ́run tó tóbi yẹn track one kọ́ nù. àmọ́ ṣáṣì. orin yẹn gbéra gan o. nami kò fọ́ ìwọ ló kò fọ́ ẹ. beyond the limits. beyond the beyond the limit. beyond the limits. beyond the limit. nami ọ̀gá mi. orin yẹn ó gbéra gidi gan. nami jí ma bí ọ̀gá orí kọ tí mo fọ ayé fẹlẹ. tó fọ ayé fẹlẹ. ó kọ gan. Ah, n tó délé fún táyé kọ́rẹ́ǹsì lórin ó ti. Ah. Ah o fún àwọ àlórin. mo fún mo fún papa papa ọ̀nàrẹ́bù. baba ọ̀nàrẹ́bù. àdéjìbá music now. báyé sufu. o fún ní orin. tó máa gbọ́ tó máa gbọ́ orin lọ́wọ́ mi ní gbogbo ìgbà. ó máa ń gbórin lọ́wọ́ ẹ ayé ẹ bá yẹ kó ti ní mí ní jù báyìí lọ. ó ń fún orin ṣe charity ni. ibùn gan alájìrẹ ṣídà ní àdéjìbá music Ah. alhaji sulaiman kọmi jackson adegiba music. ó fún gbogbo wọn lórin. Ah. saheed ayinde tó wà ní abẹ́bí ambulance city adegiba music. wa ṣé kìí ṣe wọ́n ló fún ayinde wàsíù ní i can just stop thinking about you. bamigi wa ọ̀rọ̀ ìfẹ́ ooo bọ́dẹ bá rọ ọ̀dẹ bá rọ ìṣẹ́ tẹ́ bá rọ sàyà pẹ̀lú pẹ̀lú kẹ̀kẹ́ lẹ́rìn jẹ́ o. tó bá rọ sọ̀yà jẹ́ kí bùrọ̀ àṣàyà gbọ́ mu. ọ̀gá nàmígi bá. <laughs> ọmọ kéré fún mẹ́ta ló wọlé wá wọ́n bá ro sọ̀yà ní kọ́kọ́. ọjọ́ sí mo kọrin wípé báyé fẹ́lẹ́. ẹ̀yà ara rẹ̀ polówó ọjà díẹ̀ ohun tá a fẹ́ dá sílẹ̀ ní ohun tó ti wà lọ́jọ́ tó ti pẹ́ ni in fact kí n tó gorí ẹ̀rọ agbègbè mú láti pe ẹnìkan ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti béèrè pé ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ yẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n wá sọ fún mi pé lóòótọ́ ni ó sì ti pẹ́ àwọn tó máa ń tẹ̀lé wa tẹ́ bá gbọ́ let's talk about it tá a ṣe lọ́jọ́ Monday bíi méjì kan sẹ́yìn ẹ rí i pé ẹnìkan wà ní kòríta kò yé mi mọ́ tó jẹ́ pé aláti ti ọ̀rọ̀ ẹ̀ sórí rédíò àmọ́ ńgbà tí wọ́n tún sọ pé mo lè gbé wá sílùú Ìbàdàn ló jẹ́ kí n gbé wá wọ́n á fẹ́ wò pé ṣérù nǹkan bẹ́ẹ̀ ṣì ń ṣẹlẹ̀ ní sẹ́ńtúrì tá a wà yìí àti pé òkè tó bá ń ṣẹlẹ̀ kí làwọn kìrìsìtẹ́nì tó jẹ́ wòlíì láwọn ìpínlẹ̀ yìí kí ni wọ́n ń ṣe àwọn ìmáàmù ìmáàmù kí ni wọ́n ń ṣe lórí ẹ̀ ṣé bí wọ́n ṣe máa wòran nìyí ok àwọn wo ni irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ sí ṣé lóòótọ́ ló ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ kí ló padà wá tẹ̀yìn ẹ̀ jáde ṣé wọ́n dán nǹkan yẹn wò lóòótọ́ àwọn nǹkan wọ̀nyí la fẹ́ yẹ̀ wò àwọn tá fẹ́ talk about it nù. ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe wàrà fún wa. ẹ ṣe ẹ ṣe ajẹ́sáré polówó ọjà díẹ̀ ṣeun kó kà lọ lọ́wọ́ bọ́tìnì wa ẹni ìtàn olùṣègùn bámidélé eob ló kọ mi àdìsá lóyún lóhùn mọ̀mọ́ sí eléwédú ah, òní máa lágbára díẹ̀ kí àwọn tó bá sì ń fẹ́ra wọn sọ́nà náà kí wọ́n tẹ́tí kí wọ́n gbọ́ torí ẹ̀kọ́ wà lára ẹ̀kọ́ ẹ̀kú kalẹ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayifale and EOB. gojora gbala wọ̀nyí ẹni lọ́jọ́ ìbí nínú ìpàdé àdúrà kan sí ọlọ́jọ́ kan ṣoṣo tá a pè ní ọjọ́ ìbí ó yá gbogbo ẹni títí ńlá kẹ̀kẹ́ láti bọ́ lọ́wọ́ orú ogun bẹ́ẹ̀ àsìkò ìtúsílẹ̀ rẹ̀ rẹ̀ o gẹ́gẹ́ bí ìtọ́ni àtòkè wá fún ìránṣẹ́ ọlọ́run àgbáyé ni senior apostolic mother prophetess deborah ty oni tinú ìjọ possibility of god interdenominational ministry ọjọ́ kọkànlá oṣù kọkànlá ọdún twenty twenty one tẹ̀ wá yìí ni o látẹ̀gọ́ mẹ́wàá òwúrọ̀ kọ́lárùbá lè gba jábẹ́sì lọ́wọ́ ogun ni nígbà tó bá gbọ́dọ̀ ìfàmì ìròyìn àwọn ọlọ́run bíi prophetess doctor tijani prophetess dẹ́rìn sọlá daramọ́lá awọ́dani most reverend captain JAO, a o ọ̀sìn jp prophet bídèmí ẹ̀rí tó sìn prophet ogunuga samuel jp tí ìyàwó ní senior apostolic mother prophetess deborah ti wáyé òní èké ọmọ ẹ̀mí ọ̀sìn máa gbá gbogbo ènìyàn lálejò nígbà gánlá ìjọ possibility of god interdenominational ministry tèmi ọ̀ṣẹ̀ṣẹ̀ tó wà ní plot seven ọlọ́sọ village òpópónà ọdún ọ̀nà eléwé oríta challenge. for real. I'm not a jolly, nine matter, and I don't feel. yàrá tó tutù mímímí. sinéku tó gbà láfẹ́. ẹ̀wò tẹ rìsẹ̀pṣọ̀n wa. ọ̀rẹ́ wa ó mọ tó tutù. spa àti massa chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà eyé mà tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́pọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. E ilé ìtura ìgbàlódé. àrùn olè ráyè wọbẹ̀. wọlé. ilé ìtura ìdàlú. social distancing ń bẹ. ilé ìtura ìdàlú. wearing face mask ìyẹn ò dúró. ilé road lawa. ilé ìtura òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura academy suite. ilé ìdàlódé. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. Ankara nìkan ni a máa láǹfààní àti jù síta nírọ̀lẹ́ yìí Unique Fabrics tó wà ní Gbági Apex àwọn akaṣọ wa bá wa bóyá bá ọ̀sẹ̀ tó ń bọ̀ zero zero three two three two ten five nine zero zero seventy seven seventy seven ten fifty nine ojú ọ̀pọ̀ méjèèjì wọ bí tààràtààrà. hello. hello. hello sir ibrahim akínpẹ̀lú sà. ibrahim akínpẹ̀lú. akínpẹ̀lú láti bo sà. ọ̀rẹ́ méjì sà. ọ̀rẹ́ méjì. ok ẹ wá gba Ankara yín lọ́la. hello. hello hello. ẹ bá wa kúrò lẹ́gbẹ̀ẹ́ tẹ́ fi ń gbọ́ wa. Eh, orúkọ mi ni mo ti ń rí à. ẹ má bínú hàn padà. hello. orúkọ yín sà. ẹ lẹ́ sà. ògùntàdé kí ni ògọ́tàdé tí èyí ẹ̀ta sọ́lọ̀. ok ẹ wá gba nkàrà yín hello. Eh, iṣogun máa dúró lọ́jọ́ yọ. kí lẹ wí sà. iṣogun máa dúró látọ̀ yọ. ogun. ogun bá dúró látọ̀ yọ látọ̀ yọ aláàfin. látọ̀ yọ aláàfin. Eh. ẹ wàá tọ̀yọ̀ wá gba nkàrà ń bí bó ló ṣe wá fẹ́ rí báwọn. <laughs> mo ra ẹ ṣé mo lè rán yẹn pé wọ́n á gbà. Ah, ẹ̀yin ń kọ́ sà. Ah, àwọn ah, náà ni mo sọ ẹ wulẹ̀ já fáwọn tó wà nítòsí sá ẹ má wulẹ̀ bínú njọ́ nǹkan mi bá yọ. orúkọ yín orúkọ yín. adéọlá ọládẹjọ látọdẹyálé. adéọlá ọládẹjọ ọdẹyálé. bẹ́ẹ̀ni sọ. àǹkárá tó jiná dénú ń dóde ọ̀pá márùn ni ọ̀pá márùn ni hmm. ẹ tún yọ ìborùn mbẹ. èmi kọ́ ni mo kọ́ tiẹ̀ o. hello? hello. ọ̀làlẹ̀yẹ ọ̀làbí. ọ̀làlẹ̀yẹ. àfọlábí. láti bo sà. láti fatusi. fatusi lẹ ti ń pè mí. bẹ́ẹ̀ni sọ. ẹ lóde kankan tẹ́ ẹ fẹ́ lọ recently. Ah, òde wà tí mo fẹ́ lọ. òde wà. bẹ́ẹ̀ni. àsìkò òde gan láti ẹ̀wà yìí ó ti yé <laughs> ẹ wá ẹ wá gba nkàrà ọ̀pá márùn-ún. Hmm. ó dà sá. ẹ sọ. hello. <laughs> hello sà hello. hello. Bíọ́dún Àwùjọlá ló ń sọ̀rọ̀. Bíọ́dún Àwùjọlá láti bo. láti fẹ́lẹ́lẹ̀. láti fẹ́lẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni sọ. Ah, ó dẹ̀ hàn. ẹ wá gba Ankara yín ẹ wá gba Ankara. ajá kúrò lórí ẹ̀ aago márùn-ún àbọ̀ ti lù ó ti kọjá ìṣẹ́jú méjìdínlógójì ìyẹn kọjá lára aago márùn-ún. àbí kí n sọ pé aago márùn kọjá ìṣẹ́jú méjìdínlógójì. àwọn tó bá ń tẹ̀lé mi lórí let's talk about it ní Abẹ́òkúta ẹ jẹ́ kó fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n dá sí ètò ọ̀sẹ̀ tó kọjá ó lágbára pọ̀ àwọn kan dẹ̀ pè mí lábẹ́ aṣọ tí wọ́n ń túṣu désàlẹ̀ kòkò ọ̀rọ̀ ṣé mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá mo ní ẹni tó ń parọ́ dẹ̀ múra ẹ̀ pé òun parọ́ ṣùgbọ́n mo ti pinnu lọ́kàn mi pé ká gbójú kúrò ńbẹ̀. kódà ẹnìkan pè mí tí wọ́n ń tara pòrò pé àwọn tún àwọn fẹ́ wá àwọn fẹ́ wá tí ó jẹ́ pé wọ́n ní àwọn ẹ̀rí máa ń jẹ́ mi ìṣó lọ́wọ́ lórí n tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tó wà lórí rédíò lọ́sẹ̀ tó kọjá àmọ́ mo fẹ́ ká kúrò lórí ẹ̀. Hmm tẹ̀tẹ̀pọ̀pọ̀ abóńdè lọ́rùn oníkálukú àbí tiẹ̀ lára kò sí ìdílé tí ò tí ò ní tiẹ̀ àmọ́ tí ìdílé bá wà tí ọkọ àtìyàwó bá lè manage crisis wọn tó fi di pé wọ́n ń gbé sórí rédíò tí wọ́n wá ń yọnu sí tó. antecedent burúkú ni ó jẹ́ fáwọn ọmọ tí wọ́n ń rè sínú fámílì wọn torí àwọn nǹkan wọ̀nyí wà lórí íńtánẹ́ẹ̀tì íńtánẹ́ẹ̀tì sì ní kì í gbàgbé ọlọ́run ṣàánú wa yóò bá wa tòdílé wa. pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ ẹni ìpè àmọ́ tí wọ́n ní ìpèníjà lórí ọ̀rọ̀ ìdílé wọn ọlọ́run ṣàánú kálukú. ẹ kúrò lórí ẹ̀ mo kí n káàbọ̀ lẹ́ẹ̀kan sí i sórí ètò tá a pè ní let's talk about it tẹ́ni bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń gbọ́ ètò yìí philosophy program yìí ni pé àwọn tó wà ní kòríta kò yé mi mọ́ tọ̀rọ̀ dojúrú mọ́ lọ́wọ́ nígbà míì kì í ṣe pé wọn ò gbọ́n àmọ́ ọ̀rọ̀ mọ́ ń sọ ọlọ́gbọ́n kọ́ á tún sọ àṣìírí kọ́ lọ́pọ̀ ọgbà sì ní ẹni ìjà ọba tí ìdè bá pe lọ́kùnrin téèyàn bá pàdé ní tó lágbára jùlọ nígbà míì tàbí ní tó kà á láyà ọ̀rọ̀ mọ́ ń ṣe èèyàn tá a pa ọgbọ́n mọ́ èèyàn nínú tó jẹ́ pé ọmọ ọ̀dọ̀ tàbí gateman tàbí ẹni téèyàn kàn rán níṣẹ́ gbà sáré bá mi ra nǹkan wá téèyàn bá fọ̀rọ̀ yẹn lọ lápadà wàá já àyàn pé ah ẹ bá dẹ̀ ti ṣe báyìí sáà ẹ bá ti ṣe báyìí mà ẹnìkan ò gbọ́n tán. ohun tó lágbára díẹ̀ ni àmọ́ tó jẹ́ pé ó ṣòro gbàgbọ́ ó sì ń wá ó sì wà láyé nǹkan náà sì wà láyé ní sẹ́ńtúrì tá a wà yìí bá a ṣe sọ pé a ti wà ní computer age tó kí láti wá ṣayé ìsí gan ṣeun kó kà kí láti ṣayé ìsí gan kò yé mi ẹ kú kalẹ̀. ènìyàn fẹ́ ní fọ̀rọ̀. àwọn tó bá tẹ̀lé wa lábẹ́ òkúta mú sọ ìtàn arábìnrin kan arábìnrin yẹn ti wọ́n wọ́n ti ṣetán nílé ìwé gíga ìyá tó bí wọn tó bí wọn lọ́mọ àti bàbá wọn wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun state of Ọ̀ṣun ìlú kan tó gbajúgbajà ń bẹ àwọn tó bá wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun tí bá ti ń sọ̀rọ̀ yìí lọ á ti yé wọn nǹkan tí mò ń sọ. ayé tọ́tọ́ ayé tọ́tọ́. tó bá jẹ́ pé lóòótọ́ lọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ máa fààyè lẹ̀ àwọn tó bá ti larúfẹ́ bẹ́ẹ̀ kọjá kí wọ́n là wá lọ́yẹ̀ báwo làwọn ṣe ṣe àwọn tó larúfẹ́ bẹ́ẹ̀ kọjá tí wọ́n padà wá gbá rìváàsì sí káwọn náà sọ fún wa èrèdí ẹ̀ táwọn fi ti bọ rìváàsì létà. bàbá wọn ti ṣaláìsí ó kù ya wọn nìkan. ẹ èkó ni wọ́n dàgbà sí èkó ni wọ́n bí wọn sí wọ́n ní ṣùgbọ́n ìyá àwọn ọ̀sán kan ni atẹ́gùn burúkú fẹ́ lù wọ́n abiyamọ kọ́lọ̀njọ́ kí gbogbo abiyamọ tó ń gbọ́ mi kàn jèrè ọmọ atẹ́gùn tó fẹ́ lù wọ́n ó jẹ́ kán máa fẹ́ máa ṣe gángangan ó yẹ kó ti yé yẹn wọ́n sì gbìyànjú àti tọ́jú wọn nípínlẹ̀ èkó àmọ́ ń gbàtagbára ò ká mọ́ wọ́n conclude pé bóyá kán gbé wọn lọ lé bóyá wọ́n rẹ̀ ni tí ó tọ́jú wọn wọ́n ní àwọn nìkan ṣoṣo ni lọ́wọ́ ìyá àwọn nìkan ṣoṣo lọ́wọ́ màmá lọ́wọ́ bàbá. ọgbà tí wọ́n sì ti gbé màmá padà lọ sí ilé ló jẹ́ pé àbúrò mọ́mì tí àwọn ti lọ́kọ lẹ́kọ̀ọ́ táwọn náà ti ń rọ́wọ́ mú díẹ̀díẹ̀ ó ti yé yín àwọn ni wọ́n kọ́lé tí wọ́n ń gbé ọlọ́run ṣe náà wọ́n ní mọ́tò kan wọ́n ní báìkì kan wọ́n ṣáà ń yí mọ́ Èkó rọrùn Èkó rọrùn wọ́n ní ẹnìyẹn mú wọn wọnú ilé gẹ́gẹ́ bí ọmọ ó bẹ̀rẹ̀ sí ní tọ́jú àwọn. nílẹ̀ kọ̀ọ̀kan àwọn ọmọ ń gbúrò ìyá àwọn ni àwọn ò lọ sí ìlú àwọn rí. wọ́n ní àwọn tí wọ́n ń tọ́jú ìyá àwọn lọ́wọ́ nígbà míì wọ́n máa kọ́ tán bá kọ́ wọ́n á ní kí àǹtí yẹn bá wọn bá mọ̀ mí àwọn sọ̀rọ̀ wọ́n ní ìgbà míì àǹtí yẹn máa ń sọ pé ṣé o béèrè ọmọ ẹ ó bá béèrè lọ́wọ́ àǹtí ẹ̀ pé ṣé ò béèrè ò béèrè ọmọ ẹ̀ so wọ́n ní tàǹbá wa ń bá wọn sọ̀rọ̀ wọn làwọn á rí i pé ọ̀rọ̀ yẹn ń tà sí ìgbà tó wá fẹ́ mọ́ di pé kó mọ́ gba omi lójú àwọn làwọn wá wò pé kí ni láríjà tí máa kúkú bá wọn sọ̀rọ̀ pé kán jẹ́ káwọn fọ̀rọ̀ mọ́ lọ́hùn lọ́yọ̀ kan. irúfẹ́ ọmọ yẹn ńgbà tó bá wọ skul á nílò ẹni tó máa gáìdì ẹ̀ ní skul báwọn ṣe mọ̀wé tó ọlọ́run jẹ́ kí wọ́n wọ skul wọ́n mú jambo mọ́lẹ̀ wọ́n clear result wọ́n dẹ̀ wọ school wọ́n nígbà táwọn wọ school àwọn pàdé arákùnrin kan ń bẹ̀. mo ń sọ láti ìbẹ̀rẹ̀ kó lè bá a yé yín. àṣà kan wà tí wọ́n máa ń dá nígbà tá a wà nílé wọ́n ní campus um, lover uh, tí wọ́n mọ̀ gbé bíi tọkọ-tìyàwó sá ẹ̀yin náà ṣerú ẹ̀ pẹ̀lẹ́. Uh -huh, pẹ̀lẹ́. kílẹ̀ pé kọ́pù campus òkè. wọ́n láwọn ti ẹ̀gbà wọ́ọ̀dù bí ẹ̀ẹ̀mejì kan pé the best campus kọ́pù àbí kọ́pù campus àbí kìnnì kan <laughs> ọlọ́run ṣàánú. wọ́n ní ìdílé tí ọkùnrin yẹn ti wá ọ̀dà pé ṣéǹjì díẹ̀ wà lọ́wọ́ ẹ̀ díẹ̀ ngbà táwọn sì mọ báwọn ṣe fi lé sí pé báwọn bá padà sọ́dọ̀ àbúrò ìyá wọn náà bí story kọ́ mọ fẹ́ mọ gun story díẹ̀díẹ̀ ni so wọ́n kú gbà kámú. tẹ́bára àwọn ọmọ tó wà ní campus ńgbà míì tí wọ́n kọ̀ tí wọ́n lọ sílé ẹ má blame wọn oníkálukú ló mọ bó ṣe fi lé sí kì í ṣe pẹ́ lòmí ò fẹ́ lọ àmọ́ ilé ò rẹ́rìn fẹ́ lòmí. Ah, òótọ́ ọ̀rọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tó dẹ̀ wà ní skul tó ń struggle lọ́wọ́ kọ́lọ́hún ṣe àmì sí gbogbo ìgbìyànjú kó wá wa. wa ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé tó bá tán bá ní bí abi break kò ní lè lọ lé toró mọ bó ṣe filé sí yóò tún sáré já síbò míì tún sáré lọ ṣiṣẹ́ ọ́zù lọ́tún lọ́sì ní ẹlòmíràn ta kílórúkọ àkúbè ẹlòmíràn ta oríṣiríṣi já mọ́ra wọn ayé recharge card ayé ayé fóònù máa fi fóònù ṣe kíní ọ̀pọ̀lọpọ̀ já mọ́ra ẹ̀. tuntun ayé tuntun inú campus tí wọ́n ń gbé pẹ̀lú arákùnrin yìí àti bí yẹn ṣe ń tọ́jú wọn sí ó jẹ́ kán gbà pé ẹ̀ ń táwọn ò fẹ́ nù. mo fẹ́ káwọn tó ń gbọ́rọ̀ mi tẹ́tí kí wọ́n gbọ́ dáadáa. ọ̀fẹ́ ní fọ̀rọ̀ mi ò bá sọrí ẹni. ìgbà tí wọ́n ń ṣe ń ṣe wọlé wọ̀de wọ́n ti mọ̀ pé ìpínlẹ̀ Ọ̀ṣun làwọn méjèèjì ti jọ wá. ṣé mọ̀ kárábìnrin yìí òun ò lọlé àkẹ́bàjẹ́ ọmọ olówó tí wọ́n sì ń fẹ́ náà òun mi ò òun náà lọlé bàbá àti ẹ̀rí jájẹ dáadáa ó sì náà mọ̀ lé iṣẹ́ sípínlẹ̀ èkó. láti máa ṣayé yìí sí ọ̀rọ̀ kò yé mi ayé tótó ayé tótó. ó jẹ́ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ọmọ ìpínlẹ̀ ọ̀ṣun pàápàá jùlọ ìlú tí wọ́n ti wáhùn wọ́n máa ń ṣe mítìn kan tí wọ́n máa gba mítìn táàtì ilé málàmù lọ sílé pọ́tìbù ó ti yé yín ẹ̀ ń bọ́ ọmọkùnrin wọn kò mọ̀ púpọ̀ nípa ìlú tó ti wá bí wọ́n ṣe ń bá a lọ nìyẹn kó tó di pé ìyẹn graduate ṣáájú wọn àwọn náà ṣetán ìyẹn ti rí ṣẹ́ǹtì ẹ̀ ó ti ń ṣiṣẹ́ àwọn náà dẹ̀ struggle gba táwọn náà ṣetán ní service wọ́n wọ́n padà wálé ọmọkùnrin yẹn ti ń sọ pé ní kánmọ́nkíá káwọn tètè ṣe mọ̀ mi mọ̀ ọ́. ìsì ọkọ̀ ilé mi ayé tọ́tọ́ kan wá jẹ́wọ́ kan fún mi wọ́n ní àwọn ò lè parọ́ nígbà táwọn wà ní campus ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ mi o wọ́n nígbà táwọn wà ní campus wọ́n ní ó ṣe bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta kan tí ehm, bọ́ọ̀lù ṣèṣì wọnú àwọn hmm, bóyá gòkípà sùn lọ ní àbí eh, ní táwọn dọ́gbọ́n sí kò ní nìkan mọ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ táwọn ti dọ́gbọ́n sí hmm. wọ́n nígbà táwọn wá sẹ́ẹ̀ tán ọkùnrin ọmọkùnrin yẹn help àwọn láti gẹ̀ẹ́tì iṣẹ́ kan gba táwọn náà ti ń ṣiṣẹ́. ni wọ́n tún ṣeré kọlura wọn ló bá tún di pé ó tún dúró. wọ́n á wò pé káwọn kúkú ṣe mọ̀ mi mọ̀ ọ́. àwọn sì sọ fún ọkọ àǹtí àwọn àǹtí àwọn àtọkọ àǹtí àwọn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí kan náà tí wọ́n tún ríra wọn ṣùgbọ́n tó jẹ́ bí distance relatives táwọn yẹn ò fi gbogbo ara tan mọ́ wọn ṣùgbọ́n ṣe mọ̀ pé tá a bá ti wà ní ìdálẹ̀ gbogbo ẹni tó bá ti jára lóyún brọ́dà yín ni wọ́n kóra wọn jọ sí living room ọ̀dọ̀ ọkọ àǹtí àwọn láti gbàlejò ọmọkùnrin ọ̀hún ọmọkùnrin yẹn ló kọ́kọ́ wá wọ́n tẹ̀ ní kọ́kọ́ kọ́kọ́ wá náà kó tó di pé wọ́n àmọ́ ńgbà tọkọ àǹtí àwọn bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ wá lẹ́nu wò ó dárúkọ ìlú tóun ti wá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọkọ àǹtí àwọn rẹ́rìn músẹ́ wọ́n ní wọ́n sì wọ́n ṣe dáadáa wọ́n ṣe lálejò dáadáa wọ́n sìn ín òun náà kó sínú ọkọ rẹ̀ ó lọ àmọ́ ńgbà tó lọ tán lọ́kọ àǹtí àwọn ni wọ́n gbé jẹbẹtẹ lé àwọn lọ́wọ́ táwọn ò ní choice ju kíkà àwọn náà gba jẹbẹtẹ lọ́wọ́ ẹ̀ lọ jẹ́bẹ́tì ọ̀hún ni pé wọ́n ní ìlú méjì kan wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìmẹ̀sí ilé àti ìbùkún wọn láwọn méjèèjì ò gbọ́dọ̀ fẹ́ra wọn mo kọ̀ǹfàmì lè kí n tó gorí ẹ̀rọ agbágbé nírọ̀lẹ́ yìí lọ́wọ́ ẹnìkan tó mọ̀ tó mọ̀ dáadáa ju àwa lọ pé ṣé lóòótọ́ ni àwọn fìdí ẹ̀ múlẹ̀ pé ọba ìlú méjèèjì ni wọ́n ní fàákájà kan lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn wọ́n ní ọba ìlú kan sọ pé tọ́mọ ìlú òun bá fẹ́ ọmọ ìlú rẹ̀ kò ní bíjọ ẹyọ kan lọ pé àwọn kọ́pù yẹn ò ní bíjọ ẹyọ kan lọ wọ́n ní ìkejì fi òtẹ́ lé pé tọ́mọ lóun bá lọ ṣe ìṣìfẹ́ ọmọ títí ẹ kì í ṣe ẹyọ kankan wọn tiẹ̀ ní bí kankan ni. mo wá dọ́gbọ́n béèrè lọ́wọ́ ẹni tí mo ṣèwádìí lẹ́nu ẹ̀ pé ṣé kinní yẹn dẹ̀ ṣèmúlẹ̀ wọ́n ní ah! wọ́n ló ràn bí òun. òun mo ṣe ní kí àwọn tó bá ṣẹ̀fẹ́ fẹ́ra wọn tàbí tó fẹ́ra wọn sọ́nà kí wọ́n tẹ́tí kí wọ́n gbọ́ mi wọ́n ní bójú òpó àwọn ṣe dàrú leléyìí wọ́n lọ́mọkùnrin yẹn náà nígbà tó dé ọ̀dọ̀ bàbá tiẹ̀ lọ́hùn-ún tó sọ pé ọmọ tóun fẹ́ fẹ́ ọmọ báyìí ni wọ́n ní bàbá rẹ̀ náà ké pààrà pé kí ni. ṣé máa ṣayé yìí sí wọ́n ní rabaraba ẹ̀ wà lára àwọn ọdún kìíní ọdún kejì wọ́n ní káwọn tó mọ ohun tó ń ṣẹlẹ̀ arákùnrin yẹn ń tiẹ̀ ó ti eyín ọkùnrin òun ti dárò fúngbà díẹ̀ òun náà ti náwó mú obìnrin mi. ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé màlẹ́. wọ́n ní ràbàràbà ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ó jẹ́ káwọn lùzóyún yẹn wọ́n ní ṣe mọ̀ pé àwọn sọ pé àwọn dọ́gbọ́n sí ìtàwọn kọ́kọ́ ní tẹ́lẹ̀ ńgbà táwọn wà ní campus ni àmọ́ bóyá ọ̀rọ̀ tí wọ́n sọ ohun bí ògúlùtùn òun ló bà wọ́n bóyá orí ìrònú táwọn wà bóyá depression ló jẹ́ kí àwọn lùsù oyún yẹn wọ́n ní lẹ́yìn ìgbà náà ó wá fẹ́ dàbẹ́ ni pé èsì ní yọwọ́ omi lọ́wọ́ wọn báwọn ṣe dáa tó wọn ọ̀rọ̀kùnrin míì pé wọn. àmọ́ ọmọkùnrin tọ̀hún òun move on tiẹ̀ wọ́n láwọn kàn gbọ́ pé ó ṣègbéyàwó bòńkẹ́lẹ́ kan ni tí ò jẹ́ káwọn èèyàn mọ̀ lọ títí. ayé tọ́tọ́ ayé tọ́tọ́. àmọ́ lẹ́yìn bíi ọdún márùn-ún sí mẹ́fà àwọn tó wù gbọ́ lẹ́nu ẹnìkan tó súnmọ́ wọn pé márèjì yẹn mọ̀ ti forí sánpọ́n. ẹsẹ̀ pẹ̀lẹ́ ló yẹ ká ṣe. bí wọ́n ṣe wà lẹ́nu ẹ̀ nìyẹn. ọjọ́ ìbí tí wọ́n wá ṣe kó tó di pé ọ̀rọ̀ yìí wá ṣò wọ́n lọ́wọ́. wọ́n ní àwọn kan rí ìpè ọmọkùnrin yẹn ni mò ń gé pépèpé kẹ́ ẹ lè bá a láǹfààní àti dá sí káwọn tírú ẹ̀ bá ti ṣẹlẹ̀ sí rí kán láǹfààní àti pè wá kí wọ́n là wá lọ́yẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ló wà ní kòríta kò yé mi mọ́ bẹ́ẹ̀ tí wọ́n ní ìlú méjì báyìí báyìí wọn ò gbọ́dọ̀ fẹ́ra wọn wọ́n ní àwọn tí wọ́n jẹ́ bíi àgbààgbà àbáwọn alálẹ̀ àbáwọn kan ni wọ́n ti gbéra wọn ṣépè nígbà kan tí èpè wọn sì ràn mọ́ dọ́là tí ò kúrò ń bẹ̀. ẹni tí mo bá sọ̀rọ̀ ò sọ fún mi details n tó fa ìjà láàrin ọba méjèèjì o tí wọ́n fi gbéra wọn gígùn o tí wọ́n fi sọ̀rọ̀ báyìí síra wọn o ṣùgbọ́n wọ́n ní fàákájà yẹn pọ̀ díẹ̀ ni wọ́n fi sọ pé àwọn ọba méjèèjì gbéra wọn ṣépè àbí wọ́n ṣépè pé ọmọ rẹ ọmọ ìlú ẹ tó bá fẹ́ ọmọ ìlú mi ìkan kò ní wọn ní bíjọyọ kan lọ ìkan tiẹ̀ ní wọn ní bí rárá. wọ́n ní àwọn kan rí ìpè máa yẹn tó pe àwọn ọkùnrin tí àwọn ti ń fẹ́ tẹ́lẹ̀ yẹn tó dẹ̀ sọ pé káwọn pàdé nílé ìtura kan wọ́n ní iná ìfẹ́ tó ti kú tẹ́lẹ̀ ó tún ràn láàrin àwọn méjèèjì wọ́n ló sọ ohun tí ojú òun rí lọ́wọ́ obìnrin tóun padà lọ fẹ́ àmọ́ ó lóun fẹ́ padà sọ́dọ̀ àwọn káwọn jọ mọ́ kó pápá àwọn tún káwọn kò tiẹ̀ wá rísíkì ẹ̀ bí àṣà amálàmá lòun fẹ́ rísíkì ẹ̀. ó wá pè mí pé show what káwọn rísíkì ẹ̀ ṣá. ìgbà táwa ń yẹ̀ wò lẹ́nìkan wá sọ fún mi pé torí ìfẹ́ tó ti ní sí arákùnrin yẹn òun nílẹ̀kùn ọkàn ẹ̀ fi ṣe tí ò fi rẹ́ lòmíì ẹlòmíì gan lè mọ fojú bá sọ̀rọ̀ ṣùgbọ́n torí pé ìfẹ́ ìfẹ́ rẹ̀ ti lọ kò jẹ́ kí ó tiẹ̀ fẹ́ kọ̀ǹsídà ọkùnrin mi àmọ́ wọn sọ pé ọkùnrin bá wọn wọn ní ọkùnrin ò bá wọn sọ̀rọ̀ ni o wọn láwọn tó ń kọ́kọ́ wá ní sáà tí kinní yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ wọn láwọn ọmọ gàǹfẹ́ ti yé akama ẹka máa kò ń ṣe ẹni tí ó ti yé yín yóò ní pé mílíìkì làwọn kàn fẹ́ lu ń tàwọn àwọn Hmm, níbi kan náà àmọ́ pé kéèyàn ọkùnrin ó serious pé àmúnífẹ̀ẹ́ rẹ̀ wọ́n hmm. ló wá dàbí ìgbà tó jẹ́ pé wọ́n tilẹ̀kùn máwọn tán yányán àwọn ò tiẹ̀ wá rẹ̀ yàn mọ́. màá bèrè mo ní ṣé bẹ́ẹ̀ náà lọ́mọ sori lọ́dọ̀ ọkùnrin wọ́n ní òun náà ní happy home gẹ́gẹ́ bí nǹkan tó sọ fáwọn àmọ́ wà ní kòríta pé ṣé káwọn risk ẹ̀ káwọn try káwọn díẹ̀ consequence. àwọn kan sọ fún wọn pé tán bá lè gbàdúrà gidi gan kán fa àwẹ̀ sí. bẹ́ẹ̀ làwọn kan sọ fún wọn pé hmm, má tẹ̀sùn àwọ̀ irin ni o. ok ṣé bí wọ́n ṣe máa bá láì fún wọn lọ nìyí. ẹnìkan tó wá ń bi mí léèrè nígbà tí mo kọ́kọ́ ju ọ̀rọ̀ yẹn sí pé kí ni probability pé tí àwọn méjèèjì bá padà fẹ́ra wọn wọn ò tún ní padà fẹ́ra wọn sílẹ̀ torí tí wàhálà bá ṣẹlẹ̀ lójú ọ̀nà wọ́n á máa wò pé ṣe bí wọ́n ti sọ tẹ́lẹ̀ pé ká má fẹ́ra lẹ́báyọ̀. tìlà tìlà ṣayé yìí sí o. wọ́n ti sọ pé ká má fẹ́ra wa tẹ́lẹ̀ wọn ò ní rí bóyá bíi àmúwá tàbí n tó wà nù kádàrá wọn ọ̀rọ̀ yìí ó lọ́jú díẹ̀. mo wá tún wá béèrè pé pẹ̀lú bí ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn Islam bó tún ṣe gbalẹ̀ ní sẹ́ńtúrì tá a wà yìí ṣerúfẹ́ nǹkan bẹ́ẹ̀ ṣé àwọn olórí ẹ̀sìn yìí wọn èé kóra wọn papọ̀ kí wọ́n fi àdúrà bàjẹ́ ni àbọ̀wọ́ àdúrà ò kà ni ẹnìkan wá sí mi nígbẹ́rẹ́ pàkọ́ pé ah mọ́mọ́ dán wo wọ́n láwọn kan náà ti ṣe bẹ́ẹ̀ rí nílùú London tí wọ́n dí ẹ̀ pé kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ wọ́n ní di bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n ń wò pakopako ni o wọ́n ní ìgbéyàwó wọn ti pé bíi ọgbọ̀n ọdún ó lé mẹ́ta thirty three years tán ti marry wọ́n ní wọ́n ẹ̀ṣẹ̀ decide ní last year páwọn lọ adopt ni torí pé tán bá ní káwọn túká kan mọ̀ bá kóníkálukú máa lọ ìtìjú yẹn ó ti pọ̀ jù wọ́n ní kí n sọ fún arábìnrin yẹn kó má dán wò bẹ́ẹ̀ làwọn kan sọ fún mi pé tán bá lè fàdúrà jagun ẹ wo wọ́n ṣáà wà ní kòríta kò yé mọ́kú bíi ìṣẹ́jú méjì péré káago mẹ́fà kóró kango jẹ́ sáré dojú ọjà kí n wá sójú òpó lẹ̀ fún yín ká wá sọ síwájú ká sọ sẹ́yìn ṣówó ọ̀tẹ̀ kan tẹ̀síwájú pẹ̀lú wọn ó dà náà ìgbéyàwó tí ẹni ọkùnrin yẹn ti ní tẹ́lẹ̀ tí kò tún lọ déédéé ṣarábìnrin yẹn náà tún ní post bíi threat fún arábìnrin eléyìí tó ṣẹ̀ tó fẹ́ wọnú marriage ẹ wo <sighs> kí la máa ṣàyè sí ẹ kú kalẹ̀ ń bọ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. I believe the children are our future. Teach them well. Does your ward's academic performance bother you, or are you looking for a top notch school for your ward? Search no more. Register your child today at White County Prep and Upper Schools for standard and quality education. Our environment is serene and our teachers dedicated. We offer baby nest, preschool, elementary and upper schools, after school homework hub, weekend sports and music classes, additional languages including French, German, and Spanish. Our curriculum is Nigerian and British. Fún àwọn ọmọ rẹ yọrantí, gbogbo ohun White County Prep and Upper Schools ló jẹ́ ìpàdé àyíká wa máa jẹ́ kí ìwé wọn ọmọ láti kà tètè wá fi orúkọ ọmọ rẹ sílẹ̀ ní White County Prep and Upper Schools a wà ní number one Adémọ́lá Ọládẹ́yìndé close opposite DSTV Onírèké GRA Ìbàdàn email whitecountyprepandupperschools at gmail.com or call zero eight zero two three three five four four one five or zero eight zero three three hundred two five one four White County Prep and Upper Schools faith trust wisdom. èrò máa wá èrò máa bọ̀ bẹ́bẹ́ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọ̀sà àti máa gbọ́ nípa iléeṣẹ́ top sources tá a ṣe sí sí káàkiri building tí ń bẹ̀ lásunlẹ̀ lọ́pọ̀pọ̀nà kun elizabeth mọ́kọ́lá ìbàdàn sọ̀fẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi ní bọ́ọ̀ bá ṣe ń fẹ́ àtàwọn èlò ilé tí ń lona lọ́lọ́kun ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù kàn sí top sources tá a ṣe sí sí káàkiri building mọ́kọ́lá ìbàdàn bó o sì sí ìrajà lọ́mọ gbẹ̀bùn kàbìtì kàǹkà ẹ̀rí mọ́ àfàìrajà lọ́ọ̀ gbẹ̀bùn ìwọ náà wáyé jàǹfààní èrè ìfàtí ń lọ lọ́wọ́lọ́wọ́ ọ̀sán àti mà top success láfúnni lẹ́bùn máa wo bẹ̀ ó yá ní iléeṣẹ́ top success tá sisi ṣe sí sí car care building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ ecobank òpópónà ring road challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé epo total grace lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń bàdàn pé zero eight zero seven four eight eight eight eight eight eight Usili kàn sí topsuccess.ng afẹ́fẹ́ tó ń fẹ́ lọ́wọ́ yìí afẹ́fẹ́ ọ̀tun ni ẹ̀ẹ̀kan lọ́dún ló máa ń wáyé. kérésìmesì kérésìmesì dé àwọn òbí ti ń gbáradì bẹ́ẹ̀ làwọn èwe ń fò fáyọ̀ bọ́dún kérésìmesì ṣe ń wọlé dé wẹ́rẹ́ Fresh FM Ìbàdàn tó ti ṣe tán láti gbé kalẹ̀ nílànà ọ̀tun àwọn ẹ̀bùn kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ àtàwọn ohun mèremère tó lè múnú àwọn èwe wa dùn la tó ti pèsè sílẹ̀ fún ti Fresh FM fada kérésì tọdún yìí gbogbo àwọn èwe tó ń wá lọ́dọọdún náà mọ rírì bó ṣe dùn Fresh FM fada Christmas tọdún yìí ó tún lé kéńkà ẹ kú ojú lọ́nà. kérésìmesì It's celebration time. Cruiser Lounge and Bistro is celebrating her one year anniversary. After vast contribution to the entertainment industry and majorly being the city's favorite hangout spot, we at Cruiser Lounge and Bistro are celebrating our one year anniversary with our esteemed customers. Now look at me, it, it's a five day celebration from the 17th to the 21st of November. This might be the busiest week in, in November in the city of Ibadan. Come with family and friends as we celebrate together. The anniversary lineup as follows. Wednesday, the 17th of November. Snooker Tournament Grand Finale at the Cruiser Games Arena. And on Thursday, the 18th of November, the Night of Comedy Cruise Show. This will feature Rapping Daddy, The 13th Disciple, Nepa Boys, Remote, Shade Black, and many more. There will be a special party on Friday, the 19th of November with DJ KY and special star hype man Toby Shang on the 20th. A pool party that comes with splendor. And on the 21st of November, the anniversary grand finale and Sunday Fun Day with Kenny Black, Kenzo, and Shambo. It's celebration time. Cruiser Lounge and Bistro is celebrating her one year anniversary. You know a cruiser party and that regular party. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Ẹ káàbọ̀ padà. aago mẹ́fà ti lù kódà ó ti kọjá ti kọjá bí ìṣẹ́jú mẹ́ta. ẹnìkan sọ fún mi pé kì í ṣe ìpínlẹ̀ ọ̀ṣun nìkan ló wà wọ́n ní àwọn ìpínlẹ̀ kan náà wà bẹ́ẹ̀ tí wọ́n á sọ pé ìdílé kan àti ìdílé kan ò gbọ́dọ̀ fẹ́ra wọn ọ̀rọ̀ wa fẹ́ dàbí àwọn bàbá jẹ èso àjàrà èyí sì ń kan àwọn ọmọ. ọ̀rọ̀ yẹn mi àwọn tí mo fẹ́ kó kọ́kọ́ pè mí ni àwọn tí wọ́n lè fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ pé bẹ́ẹ̀ lórí. ẹlẹ́ẹ̀kejì tábára àwọn tí wọ́n ti dí àìrí bóyá táwọn náà korú ẹ̀ lọ́nà nígbà tán fẹ́ settle down tí wọ́n kó pé wọ́n ìdílé méjì àbí ìlú méjì ò gbọ́dọ̀ fẹ́ra wọn tí wọ́n ṣe ọ̀nà àbáyọ wo ni wọ́n gbà kí ni wọ́n ṣe ṣe é sí tọ̀rọ̀ tí wọ́n fi mú yes ẹjọ́ ẹ̀jẹ̀ á gbọ́. kí láti máa ṣayé ẹ má jẹ́ kẹ́ni tó kàn fẹ́ sympathize pẹ̀lú wọn pé tàbí tó kàn fẹ́ lo ọgbọ́n orí tiẹ̀ pé tán bá ṣe báyìí tán bá ṣe báyìí àwọn kankan wà tó jẹ́ pé ó <laughs> ilẹ̀ adúláwọ̀ la wa o kọ́lọ́hún ṣàánú wa o hmm. ọgbọ́n ọdún ní òmùgọ̀ ẹ̀mí ìsìn ni zero eight zero three two three two ten five nine zero eight zero seventy seven seventy seven ten fifty nine àti plus two three four eight zero nine two two two ten five nine fáwọn tó wà nílẹ̀ òkèèrè plus two three four eight zero nine two two two ten five nine. let's talk about it. mo rọ̀ yín ni ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ tẹ́ fi ń gbọ́ wa tó bá ti ń rìn létí tiyín àbí ọgbà tá a bá ti gbé e tá a ti ṣe ẹ ló ẹ yí rédíò yín wálẹ̀. hello. hello ẹ káàsán. ẹ lẹ́sà ẹ kúrò lẹ́. ẹ jọ mo fi mo fẹ́ forúkọ mi pamọ́ ni. Mm-hmm. ṣe lórí nǹkan tá à ń sọ yẹn níbi níbi ní oṣù keje yẹn mi lọ síbẹ̀ mi ń ṣọmọbẹ̀ o mo lọ bá wọn ṣọdún nǹkan tá à ń sọ yìí wọ́n wá bring ọ̀rọ̀ yẹn jáde wípé ìlú àwọn àtìlú yẹn mm-hmm. wọn ò jọ lájọṣepọ̀ mo wá ní kí ló fà. ṣé àjọṣepọ̀ nìkan ni wọn ní àbí wọn kì í fẹ́ra wọn. wọn gbọ́dọ̀ fẹ́ra wọn èèwọ̀ ni bàbá kẹ́ni yẹn má tra ẹ̀ èèwọ̀ ni. èèwọ̀ ni lẹ́yìn láti máa sọ bẹ́ẹ̀ ni ní bẹ́ẹ̀ ṣe gbọ́ bí àyàn ṣe sọ ó ní ìlú yẹn pé ìlú ìlú kejì rẹ sọ yẹn òbòkun yẹn pé ọba bẹ̀ ló ṣàṣemọ́ṣe kan sílùú àwọn. ok ipe gbàtọ̀ ọba bẹ̀ wá ṣàṣemọ́ṣe sílùú àwọn. Hmm. ipe ọba ìlú àwọn ẹnìkan wá wà ń lu yẹn ẹnájẹ ẹjẹ ń forúkọ bẹ́ẹ̀ nìyẹn náà láṣìírí. Hmm. ó wá ní pé ìgbà tí ọba yẹn wá dé ẹnìkan wà tó jẹ́ bí jagunjagun tó máa ń ṣọ́lù yẹn ọdún ẹni yẹn náà ń ṣe táwa tẹ̀lé wọn lọ lọ́dún ní ọdún tí mo lọ́dún yìí. ok so dàgbà tá a dé bẹ́ẹ̀. ọdún yìí gan-an lẹ ọdún yìí gangan ni bàbá. ìyẹn ni pé ọ̀rọ̀ yẹn sì wà nílẹ̀ tó ń jó bí iná. pẹ̀lú ògo ọlọ́run ọmọ tó ẹni tó jẹ́ ọmọ bẹ̀ gangan wà níwájú ta ilé mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tẹ̀mú ah. forúkọ gbogbo ra mi láti rí ó wá ń sọ fún mi pé nǹkan tí wọ́n ń sọ yẹn kó tọ́ ni pé tó yẹ ni ìjẹ́ kó ń fi ọmọ lu àwọn. ipe ah. kò ń ṣe irọ́ sẹ́rí bàbá ọwọ́ ọlọ́run ni gbogbo nǹkan wà ó so ti yẹ yín sìn kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe mo mọ̀ yẹn bẹ̀t lórí yẹn bóyá kẹ́ni yẹn kàn pọ̀ sókè rajà wọ́n ní eégún kan tún eégún kan tún wá wá láti ìlú yẹn ṣẹ́ mhm. ìgbà tó déwájú eégún lu tiwọn mm. eégún yẹn collapse bí ẹ̀mẹ́ta wọ́n ti ah, bó ah. sí lẹ́nu n ya èmi lẹ́nu nìyẹn o. eégún kan cross ó cross láti ìlú yẹn wá sí ìlú tiwọn. láti ìlú tiwọn wọ́n ń sọdún ìlú yẹn lọ́wọ́ bàbá tó ń bọ̀ tó ń bọ tó ń bọ òṣàlù tiwọn. eégún tí wọn ń gbélé tó fi máa ń bọ òṣàlù wọn yẹn wọn pe òṣà yẹn lọ́mọdé ń jẹ àwọn tó bá jọmọ ìlú yẹn àmọ́ nǹkan tí mò ń sọ wọn pe òṣà yẹn ní ọmọdé ń jẹ omijade Hmm. ẹbí lè confam ẹ dáadáa pe òòṣà yẹn ní òòṣà omíjáde ó wá kọjá níwájú eré yẹn eré ẹ̀kú eégún táwọn yẹn gbé sílẹ̀ àwọn eégún ọdẹ tán lò eégún tó wá láti lóòdì kejì yẹn dẹ̀ collapse níwájú ẹ̀ ó fún wọn ra mú lọ́dún tí mo sọ fún yín kéṣe yín tí mo sọ ò tí pẹ̀sẹ̀ bí àlàó ló wá play mo wà ń bẹ̀ I was there. àbẹ́gùn yìí òun lẹ̀ jẹun tẹ́lẹ̀ ni bóyá òye ojú ló kọ́ ẹ wo ó ti ń sọ action kiri tá a gan wò tó pé inú mi ń dùn mí ń sọmọ lù bẹ ọmọ Ọ̀yọ́ state bíbá ilé mi létà mú kan wó pé èwo ló ṣubú eégún mà ṣubú o wípé um, kíni arọrùn jáde lékú lọ́wọ́ o. ó ṣubú dàkúdàkú pẹ̀lú ògo Ọlọ́run wọ́n lọ bí àwọn tó ń gbé omi jáde yẹn àwọn yẹn wá ń sọ fún mi pé eégún àwọn tó ṣe ọ̀tẹ̀ nílùú yẹn pé ìlú táwọn òjò ń ṣe pọ̀ ni wípé kò yẹ kó wá sílùú àwọn ipe wọn wá bìlì yẹn ti dáì dàn òun ló fi wá sínú ìlú àwọn so that ẹ wọ ẹ má jẹ́ kí n di sọ́fún ẹ jẹ́ kẹ́ lómi ìpè láti fún yẹn tó jọ mi kì í ṣe rọ̀ òótọ́ ni nǹkan tẹ́ ṣe ó wà very interested ẹ ṣe gan ni ẹ ṣe ọlọ́run máa fún yín ṣe. eégún tún ṣubú o àárọ̀ ọ̀run tún ṣubú dànù. Ah. hello. Hey. Eh. àtọ̀dọ̀ ti yín ni o. hello. hello. hello. ẹ kúrọ̀lẹ́ sá o. ẹ kúrọ̀lẹ́. ẹ kú ètò sá o. ẹ rọra o. ẹ wo nǹkan tí mo rí sí ni pé lóòótọ́ ni nǹkan yẹn máa ń ṣe ló ń ṣẹlẹ̀ ń bẹ̀. ṣé ọmọ ìlú yẹn yín ni. èmi ò ń sọmọ ìlú yẹn bọ́ mo gbọ́ lẹ́nu ọ̀rẹ́ mi ó ń ṣẹlẹ̀ ń bẹ̀ lóòótọ́. but nǹkan tẹ́mi kàn rí ni pé nínú ọ̀rọ̀ tí mo gbọ́ tẹ́ ẹ sọ ọmọbìnrin ní àwọn ti jọ kọlura àwọn rí tí ó ti kọ́kọ́ lóyún tójú yẹn ti bàjẹ́ tàbí táwọn ti ṣe oyún. àwọn fúnra ara àwọn ni wọ́n ṣe. àwọn fúnra ara àwọn náà ṣe ìrẹ́lẹ̀kẹta lè tó bàjẹ́ nígbà wọn gbé jẹbẹtẹ lé lọ́wọ́. ìyá ẹ̀ tó náà gbọmọ lọ́wọ́ jẹbẹtẹ ìtumọ̀ wípé wọ́n ti wulẹ̀ lọ́mọ bímọ mẹ́ta bìkọ́ sí olóyún gábà lọ sí kílíníìkì wọ́n ní oyún mélòó ti fẹ́ rí. wọ́n béèrè bẹ́ẹ̀. wọ́n máa ń béèrè ní kílíníìkì tí olóyún bá gbóyún lọ kílíníìkì pé ẹ̀ ti fẹ́ rí wọ́n ó ka oyún tó ti fẹ́ yẹn wọ́n ó kà mọ́ ọmọ tó ti bírí ni. Eh? bẹ́ẹ̀ ni ẹ find out lọ́wọ́ àwọn tó bá jẹ́ nurse. Hmm. so ti yé yín bẹ́ẹ̀ yẹn. which is pé wọ́n wà relationship yẹn wà fruitful lẹ́yìn sọ yẹn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n máa bímọ. wọ́n á bímọ pẹ̀lú àṣẹ ọlọ́run wọ́n wulẹ̀ ti bímọ mẹ́ta mẹ́ta ọ̀rẹ́dì bẹ́ẹ̀ yẹn. ọ̀rẹ́dì ojú ètò bàjẹ́ mọ́ lára ń gbàtọ́ gbé jẹbẹtẹlẹ lọ́wọ́ àti tí wọ́n tó ọmọ hmm. mẹ́ta ti wà láàrin wọn ọ̀rẹ́dì tó bọ́lọ́run ká má wulẹ̀ ní ṣiyèméjì. Mm, ṣé mọ̀ pé ṣé mọ̀ pé nígbà míì téèyàn bá téèyàn bá jẹ igún ó ti yé yín mà tó bá jáde síta tó bá ní adìyẹ lòún jẹ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí báwọn àgbàlagbà ṣe sọ o àmọ́ tó bá yẹ jáde tó bá sọ pé òun jẹ igún ó ṣeé ṣe ṣé ẹ rò pé pẹ̀lú ẹnu tó ti ń kun relationship wọn yìí mm. ẹnu tó ti ń kun tẹ́lẹ̀ pé ẹ má lọ bẹ̀ ẹ má lọ ṣé ẹ rò pé tán mm. bá padà wá díà ẹ̀ ojú wọn ò rí tó àbí kílẹ̀ rò. ó ṣeé ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n nípasẹ̀ orí ọ̀fẹ́ ọlọ́run ojú wọn lè má rí rírì kúrì nítorí pé wọ́n ti lọ oníkálùkù ti lọ wọ́n ti padà hmm. ọmọ ti dà wọ́n pọ̀ ọmọ ti dà wọ́n pọ̀ nǹkan tó yàtọ̀ tó wà ń ni pé ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó ti tó yùn etí ó bàjẹ́ nígbà tí wọ́n tán gbé jẹbẹtẹlẹ lọ́wọ́ àti ètí wọ́n wọ́n ṣẹ́ kan wọ́n àìwọ́n ṣẹ́ méjì ìkan bàjẹ́ ni tó yẹ yín bẹ̀ yẹn nǹkan kan lè má ṣẹlẹ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run tó bá lè fìgbàgbọ́ ṣe tó hmm. wà nínú àdúrà kò sí tọ́lọ́run ò lè ṣe ah. ọba tó ń pè gun yóò parun hmm, kò sí ẹ já gbọ́n tẹ́lómi àṣọ. ọ̀rọ̀ ìgbà. hello. mr iyobi. sir ẹ ra sir àlàáfíà fún yín lórí ètò. àlàáfíà tó ń pè wá sà. ọmọ ọba gbẹngàn gbajúmọ̀ aṣíwájú láti ilé ààrẹ kò ṣe ọpọlọ. ẹ ra sà. ẹ màmá ṣe ṣe rí ẹ ti sọ̀rọ̀ kan sì yìí tí òye ẹ̀dẹ̀ yé ni dáadáa. Hmm. pé téèyàn ò mọ̀ pé nǹkan kan ó ṣẹlẹ̀ rí. bẹ́ẹ̀ni nípa ègún hmm. ó ṣeé ṣe kéèyàn mú jẹ bẹ́ẹ̀ni ẹ̀fọn tí ìgbọ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni tí á bẹ́tà kí wọ́n ṣe kíni kán pínyà ẹjẹ́ àṣọ tọrọ fúnra wa. kán pínyà wọ́ọ́rọ́wọ́. bẹ́ẹ̀ ni torí wọ́n ti gbọ́ báyìí pé ègún ní tó ṣẹlẹ̀ nípa ègún báyìí ló ṣe rí báyìí ló ṣe rí kódà kó má jẹ́ pé gun ìṣiṣẹ́ mọ́ gan tá àbá rọ́mọ bí ibi ègbé lọ́kàn wọn máa lọ. lọ́kàn wọn máa lọ. ó bẹ̀ máa bẹ́ ti wọn nínú hmm. ìgbéyàwó ìgbéyàwó ń dán pè ní ìgbéyàwó ní tó lágbára ni bàbá mi kò hmm. ṣe ń téèyàn lérí ìparí ẹ̀ láéláé bẹ́ẹ̀ bá rí ìbẹ̀rẹ̀ lérí ìparí á bẹ́tà kí wọ́n ṣe kí kí wọ́n túká kí wọ́n wà lọ́tọ̀ọ̀tọ̀ fẹ́lómìn wọ́n ti kó wọ́n máa fi ọ̀rọ̀ ẹ̀ bá ìgbésí ayé wọn jẹ́ lọ́jọ́ wájú ọmọ bàtí ìgbà gbajúmọ̀ láti bẹ̀rẹ̀. hello. hello. hello. hello sir. mo ń gbọ́ yín sir hello sir. doctor. sir. ẹ ṣe rí gẹ́gẹ́ bíi tí àwọn olóyè ti ń sọ̀rọ̀ ti ń sọ ṣáájú. mi ìmọ̀rúkọ yín sir ẹ dàgbà má jẹ́ kí n dá kí n forúkọ bọ́ra mi láti rí. ok sir mo máa ń pèsè orí ètò dáadáa àwọn yẹn dẹ́gbà mi dáadáa. ok sir. ètò ìṣẹ̀lẹ̀ ni pé kíní yẹn ṣẹlẹ̀ sí mi náà tẹkọ ọkẹ kéka ṣe lànà tìlú yẹn bẹ́tà kéèyàn máa wulẹ̀ kéèyàn bá ti tójú bọ nǹkan tàbí kéèyàn béèrè sí nǹkan ó sì bẹ́tà kẹ́kẹ́ wá sọ nǹkan kan fún yàtí à má ṣe nǹkan báyìí ibùkọ́ jẹ́ pé ọlọ́run mú nǹkan yẹn wá lọ́jọ́ iwájú ọkàn máa lọ síbẹ̀ ni. ọkàn máa lọ síbẹ̀ torí pé wọ́n ti ní kọ́ máa ṣe é wọ́n ti ní kí n má ṣe kínní wọ́n ti ní kí n má ṣe kínní dùn náà mo bẹ mo bẹ ní sẹ́yìn lẹ́yìn sẹ́yìn kankan kún nígbà tó fẹlẹ̀ sẹ́yìn tó sọ̀rọ̀ dáadáa tó fẹ́ ṣe bẹ́ẹ̀ mo ní kí lọ́dọ̀ béèrè sí ó ti béèrè nǹkan báyìí ó máa di wàhálà sí ẹ lọ́rùn àdẹ́dọ̀ hmm. bìbè nígbà tí wọn àwọn agbádùn ara wọn mọ́ tí ẹ̀gbìn àti ẹ̀gbàṣẹ́ ara wọn mọ́ rárá ó wá ń sọ fún mi pé ah bọ̀dàbọ̀dà sọ mi lẹ́mìí náà dẹ̀ sọ fún ẹ yí pé èyí tí wọ́n bá fẹ́ sọ fún wa tọkàn wà bá fi ní gbé mm. káwọn wulẹ̀ lọ béèrè nǹkan ó sì bẹ́ẹ̀ kàkà wà ní ìlú kọ́kọ́. ṣé ẹ mọ ṣé ẹ mọ nǹkan tó tiẹ̀ ń wá sí mi lọ́kàn pẹ̀lú ọ̀rọ̀ tarábìnrin yẹn sọ ó jẹ́ kí n mọ̀ pé ìfẹ́ àkọ́kọ́ rẹ̀ ìfẹ́ àkọ́kọ́ rẹ̀ òun ni ọkùnrin yẹn ọkùnrin àkọ́kọ́ tá a kọ́kọ́ fìfẹ́ hàn sí òun ni ó pàdé láyà institution yẹn wọ́n ti wájọ ń gbé bíi lọ́kọ láyà ó ti yẹ yín ara rẹ̀ ti rọ̀ mọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àti wá ṣe pẹ̀lú ẹlòmíì á fẹ́ lágbára díẹ̀. n tó ń ṣẹlẹ̀ gan nìyẹn tó fi dàbí ìgbà kí ẹlòmíì ò pé ẹlòmíì ń pè bẹ̀tẹ̀ tí àkọ́kọ́ yẹn ló sì ń bẹ lọ́kàn rẹ̀. Ah! kọ́dà kan kọ́ wá kọ́ wá ọkọ ẹ̀ síbòmí ọlọ́wọ́ba yóò fún lọ́kọ̀ àlùbáríkà ẹnu ti kún. ẹnu ti kún ẹṣẹ àwọn kan ń pà láti ilẹ̀ òkèèrè ẹja gbọ́n tí wọ́n sọ hello. hello hello sir ẹ máa kúrò lẹ ẹ kú iṣẹ́ ọpọlọ àdúrà wọn gbà níṣubú ẹ̀mí àti ṣubú ara nípa àrùkọ lọ. àmín àmín àmín. àbọ̀ ló dájú lórí gbogbo wa. àmín àmín. orúkọ tèmi ni alhaji wa ẹ̀sà fọlábí ọba ìlọrin ọba ambassador. Hmm, ẹ ra sà. contribution tèmi lélẹ́yìí. Hmm. wọ́n ní má wúlò ògùn ẹrù bí ẹ bá wọ ọrùn ẹ wọ. wọ́n tẹ̀ ní bóyìnbó aláwọ̀ funfun bá wúlú gan-an ọrùn á wọ̀. Ah, eh, so yóò bá mà tẹ́lẹ̀ kódà nígbà tá a ti mà ó ti di kíní yẹn wọn bá pa tó ẹ̀dá apẹ̀rẹ̀ àti àbámúra ó lè jẹ́ pé ọmọ tí ò ní wúlò fún wọn ni wọ́n padà bí. ọmọ tí ò ní wúlò fún wọn. fún wọn ni wọ́n padà bí tó lè dìbà bí ayérayé fún wọn. so dìbẹ́sẹ̀ ni pé ọlọ́run ó ṣe ọkọ rẹ̀ fún obìnrin ọlọ́run á ṣe aya rẹ̀ eh, fún ọkùnrin náà èmi bàá kà kódà ìkan rẹ ń bẹ tí tí ẹnìkan ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí níbi pé hmm. ìyẹn wá ṣe pé báyìí ìlú sí ìlú orò ilé ni wọ́n kojú di. orò ilé. orò ilé ni wọ́n kojú di ni wọ́n kojú di ó ti di wàhálà sí wọn lọ́rùn lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí. àjálà yé mi orò ilé ni wọ́n kojú di. bóyá bó bá dẹ̀yìn ètò mo lè padà pè yín máa ṣàlàyé ẹ̀ fún yín ó ti di wàhálà sí wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹrù ilé ni sọ̀rọ̀ gbogbo èmi ní gbá ẹ̀yìn máa ń gẹ́gẹ́ fún àdúrà àdúrà lójú tèmi àdúrà dàdúgbà téèyàn fíìlì application ni èyí gbogbo tó múra má lè ṣe àfikún àwọn bá bùtẹ sínú ẹ èyí omi nǹkan máa fún ẹ níṣẹ́ o èyí omi ní gbogbo àdúrà náà ló gbà o bó bá gbogbo àdúrà náà ló gbà gbogbo àlàáfíà lówó o torí kẹsẹ ní sí gbàdúrà owó o tó hmm, kẹkà kí ara fi kẹkà fi tó kulẹ ọlọ́wà gbogbo wọn. ẹ ṣeun ẹ ṣeun. ìgbà tí mo jókòó tí mo ń ro ọ̀rọ̀ yìí lọ́pọlọ ọmọ kékeré tèmi mo wá wò ó pé bóyá oyún tí wọ́n ṣẹ́ ń gbà kan àbẹ́ ètò oyún tó wálẹ̀ bóyá ó bo àṣírí wọn lórí nǹkan míì tí ó jẹ́ bí àjálù tí ìbá ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ni. ẹlẹ́ẹ̀kejì mo mọ̀ pé ó máa ń tètè ya ọkùnrin láti gbé ọ̀rọ̀ kúrò lára pàápàá jùlọ tán bá ti ní nógo èrè àní kì í ṣe gbogbo ọkùnrin ló máa lóun fẹ́ wo nkoko bí obìnrin ṣe máa ń wo nkoko. ojú lọkùnrin fi máa ń nífẹ̀ẹ́ ọkàn lóbìnrin fi máa ń nífẹ̀ẹ́ ló fi jẹ́ pé ẹni tóbìnrin bá ti ń ṣe wọléwọ̀de pẹ̀lú ẹ̀ tí wọ́n ti jọ ríra wọn tán ó máa ń fẹ́ nira fún un láti sọ pé òun pull out kúrò lára ẹnìyẹn àfi tó bá jẹ́ pé ó ti dé góńgó ẹ̀mí ẹ̀ ló kù. ibi tí èmi tún rò ó sí òun ni pé ok obìnrin tí ọkùnrin yẹn ti lọ fẹ́ tẹ́lẹ̀ tọ́wọ́ wá sọ pé ok marriage wọn àtẹnìyẹn ò work out kò work out ó ṣe ní bòńkẹ́lẹ́ ni bóyá wọ́n padà divorce ara wọn ṣẹ́niyẹn ò tún ní dúró bí ajínàgbòògùn fún ìtẹ̀síwájú ìgbéyàwó tó bá ṣe pẹ̀lú arábìnrin eléyìí náà. ok kí wàá ló fà á tí ọkùnrin yìí fi lọ́ǹtì ẹ̀ tóbìnrin yẹn ò fi lè gbéra kúrò lójú kan tó fi dárogún bó tiẹ̀ jẹ́ pé ó ń ṣiṣẹ́ ó ń rówó àmọ́ ọ̀rọ̀ ìfẹ́ rẹ̀ wá kolúkúrúmuṣu àbí yóò ṣe ń tọ́ka sí pé ọkọ rẹ̀ ló ti fi sílẹ̀ yẹn ibi tọ́rọ̀ yẹn ti ń dàrú nìyẹn o. hello. ẹ náà ẹ kúrọ̀ lẹ́ orí obì. ẹ rà àdó àyàn ọgbà. àmì àtẹ̀yìn náà mọ̀. mo rán ọmọ láti wò ẹ rà mọ̀. rí nínú ilé ọkọ tèmi tí wọ́n bá bímọ. Mm. tí wọn sì sọ fún yàwó wípé wọn jẹ kún un wọn jẹ ẹkì wọn mm. jẹ wọn ẹlẹmọ kò sí tí ó sì ọmọ ẹ bọ tọba ife ti gbọ́ wípé nǹkan ẹ báyìí wọn jẹ o tọba ilé dry rẹ tọba ẹdẹ o etí ọmọ rẹ kò sí dókítà tó lè wò yóò di gbé. Eh? ẹyin tẹ́lẹ̀ ríìlì níwò. Hmm. so ọbẹ̀ ta kóbìnrin yẹn kó pọ̀ kẹrajà. Hmm. Hmm. kó pọ̀ sókè kó rajà. Hmm. Hmm. Ah, àkọ́pọ̀ òkú kọ̀ọ̀rọ̀ àjà ni ò tí ọ̀bà tí ì gbọ́ tẹ́lẹ̀ ó sì bẹ̀ta ṣùgbọ́n tó ti gbọ́ kò sí o ó ti fetí gbọ́ kò ṣeé ṣe. ẹ ṣeun. Hmm? àdúrà àdúrà wọ́n gbà wọ́n ẹni dàbọ̀ àmì ṣe lásán o. ayẹ̀gbà jẹ́jẹ́ ọ̀sọ̀kùnrin ló yẹ ká ṣe ok pẹ̀lú bí christianity ṣe wá ṣe gbalẹ̀ pẹ̀lú bí ẹ̀sìn islam náà ṣe rọ́wọ́ mú ṣé irúfẹ́ nǹkan yìí ṣó ṣì yẹ kó ṣì wà ibi tí mo tún ń lọ ní apá ibi tí mo fẹ́ kẹ́ tún wò nù pé ẹ̀yin ò lè fi àdúrà jagun ni àbí ó ti wà bẹ́ẹ̀ ó ti wà bẹ́ẹ̀ kò sí ní tá a fẹ́ ṣe sí ẹnìkan fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi pé lóòótọ́ àwọn gbọ́ nínú ọ̀rọ̀ táwọn kan ti bá wọn sọ pé ẹni tó bá wá láti ìmẹ̀sí ilé kò lè fẹ́ ará ìbòkun wọn láwọn sì tún gbọ́ náà pé ará ìmẹ̀sí ilé kankan ò gbọ́dọ̀ lọ́ọ́ fẹ́ ọmọ ní ìgbàjọ ha hey ní sẹ́ńtúrì ṣé bá ṣe máa bá lọ náà lélẹ́yìn. zero zero three two three two ten five nine tó ń béèrè direct line zero zero seventy seven seventy seven ten fifty nine hello. hello. hello sir. ẹ kọ́ lẹ́ o. ẹ ǹlẹ́ sà. yes sir. yes sir. orúkọ tèmi ni Bíọ́dún láti jọra o. mo ń gbọ́ yín. yes sir. ẹ ẹ mi ti rí irú ẹ irú fún un bẹ lọ́yọ̀ọ́ sì náà. Hmm tó yẹ pé àwọn ọbẹ̀ tí nǹkan táwọn máa ń kàn nípa ni pé ọmọ ìlú wọn náà ló gbọ́dọ̀ fọmọ ìlú wọn. ẹ eh, n tẹ́ sọ òye mi ìlú kan wà tó ní ọmọ ìlú ẹ ọmọ ìlú yẹn ò gbọ́dọ̀ lọ sílùú mi. Ah, lọ fẹ́ domi ọmọ ìlú yẹn ló gbọ́dọ̀ fẹ́ ló gbọ́dọ̀ fẹ́ kínní ìlú yẹn. ok fún àpẹẹrẹ báyìí kó sọ pé ọmọ igbó ọ̀rà ò gbọ́dọ̀ fẹ́ ọmọ Èrúwà. bẹ́ẹ̀ni kó jẹ́ igbó ọ̀rà náà ló gbọ́dọ̀ fẹ́ àbí. bẹ́ẹ̀ni kódà máa múlé fún lápẹẹrẹ tẹdẹlẹ bí wà lọ́dọ̀ yín. ok ṣé n dákọ̀ lu ó yà. Ṣakí ni. Ṣakí Ògún Òrọ́kè. wọn ibo ni wọn gbọ́dọ̀ fẹ́. àwọn wọn máa ń pariwo ẹ pé tó ọmọ ìlú wọn náà ní kí wọn fẹ́. so Ṣakí gbọ́dọ̀ fẹ́ mọ Ṣakí. ẹ o ọ̀dọ̀ àwọn kan. Ṣakí ò lè lọ Ìgbòho lọ fẹ́yàwó. àwọn kan kọ́ńtàfẹ́ ni. ok. tó ti rí. bẹ́ẹ̀ agbègbè nítorí mo ti mo ti fèsì irú nǹkan bẹ́ẹ̀ rí mo dẹ̀ láwọn ọ̀rẹ́ tó fèsì ẹ̀ náà. ok ẹni tó bá jọmọ ṣakí tí ò bá fọmọ ṣakí tó bá lọ fọmọ ìlú mi kí làwọn consequences tó máa ń face. I don't, I don't, I don't know but èmi wọ́n máa ń sọ ní àwọn ilé ìjọsìn wọn gan. nínú ṣọ́ọ̀ṣì wọn. èmi ah, pọ́tébù pẹ̀lú wa. bọ́jẹ́ oh, ah, pọ́tébù gbélé ni bá ń gbé pọ́tébù ẹ̀ bá ń gbé pọ́tébù gbélé ni ó ti báwọn tí ń da màálù rìn kiri oh, mo ń bọ̀ ok màá bí má bí. so ebi wàá mọ̀ bóyá wọ́n àtàṣe ní repercussion or not so eléyẹn mi ò lè sọ bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀ náà fèsì náà. Eh, ohun tẹ́mi ti gbọ́ rí ohun tẹ́mi ti gbọ́ rí sà ó ní pé àwọn ìlú kan wà tó jẹ́ pé tí ọkùnrin wọn bá lọ fẹ́ obìnrin níbòmíì ó ti yé yín ó fẹ́ ó fẹ́ bí èèní ni ó sì máa pa ó sì gbọ́dọ̀ padà fẹ́ ọmọ ìlú wọn at the end of the day. Ah, ó wà bẹ́ẹ̀ káàkiri ẹ̀ ọ̀nà sáà ó wà bẹ́ẹ̀ káàkiri bọ́ tí kọ́tẹ́mí kàn. olóyè àbí akin akin àwọn sọ pé irọ́ ni o wọ́n ní Ṣakí làwọn o wọ́n ní Ondo ah. Ondo làwọn ti lọ lọ́kọ o. ẹbí pọ́tébù ẹ̀dẹ̀ bí ẹ má jẹ́ kó jẹ́ pé nìkan tẹ́ máa bí nìyẹn. ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ kí pọ́tébù dé ẹ jẹ́ ó dé. nọmba one à ń sọ̀rọ̀ yìí tábàárà àwọn tó bá tún ní ìlú mi tí òun fẹ́ra wọn ẹ jẹ́ ká sọ ọ́. torí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n jẹ́ ọkọ àti ìyàwó tán níṣòro ló jẹ́ pé wọ́n máa fún wòlíì wọn àti àfa àwọn nígbó dídí sán tí wọ́n ní mọ̀ pé bóyá nǹkan tó wà lábẹ́lẹ̀ ibi tó yẹ kán dojú ogun kan hello. hello. hello. hello. ma ẹ ma. ọkùnrin ló ń sọ̀rọ̀ ṣẹ́gun ló ń sọ̀rọ̀. ah ṣìgó èlé nìyàn. de èlé nìyàn. ṣìgó èlé nìyàn afa. mo jẹ́ tí ọmọ mi. gbogbo ṣẹ́gun ló máa ń stubborn àfi mí nìkan èmi ni èmi nìkan ni ṣé fún jẹ́gun ní méjì ẹ̀rú ń bà kan ọmọ ọmọ mi. afa kí ló ń ṣẹlẹ̀. mo dúpẹ́ mo fẹ́ dá sí ọ̀rọ̀ tí ẹgbẹ́ wa. ó yẹ dá sí. ṣe mọ̀ pé pob ẹ̀yin náà lè máa ń sọ pé ká má máa ká má máa wá excess luggage. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìkíni ìkejì ni wípé ṣe bí wọ́n sọ fún Eh, eh, aya kí lórúkọ ẹ pé kó má bójú wẹ̀yìn. aya lọ́ọ̀tì. bẹ́ẹ̀ ni pé má bójú wẹ̀yìn. Hmm. ìgbà tó bójú wẹ̀yìn kí ló ṣẹlẹ̀ sí. Hmm. gbogbo gbogbo àdúrà lọ́lọ́run ń gbọ́ gbogbo ẹ̀kọ́ ló ń dáhùn. Hmm. gbogbo àdúrà ọmọ ọmọ sí gbogbo àdúrà lọ́lọ́run ń gbọ́ kò sí àdúrà kankan tọ́lọ́run ń gbọ́ gbogbo ẹ̀kọ́ ló ń dáhùn àdúrà hmm. tèmi tí ó gbin ẹni wípé kó bí wọ́n ṣe sọ kó pọ̀ sókè rajà. Hmm, kó pọ̀ sókè rajà. bẹ́ẹ̀ ni kó gbàgbé love tó what is the point what is the point of having being in love nígbà tó ní happiness. Hmm. ṣe ẹ sọ ẹ níbi ẹ sọ láàárọ̀ àná ẹ sọ láàárọ̀ àná ẹ sọ láàárọ̀ àná ṣùgbọ́n àná ni monday kò sí point ẹ jẹ́ kó jáde kó kó gbàdúrà ọlọ́run á fún ní ọkọ tiẹ̀. Hmm. ṣe gbé ìgbà tó wà nínú pẹ̀lẹ́ àti pẹ̀lẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìgbà tó wà nínú pé ìyá tó wà bẹ́ẹ̀ yóò bí ẹ̀yin náà lẹ ẹ̀yin àti ẹ̀yin àti bàbá mẹ́ta náà lè máa ń sọ every every tuesday ìyá tó wà bẹ́ẹ̀ ẹ jẹ́ kóbìnrin yẹn pọ̀ sókè rajà kó gbàgbé pé òun kò tẹ̀ ìrèzè kó ìrèzè love mind yẹn nínú mind nínú mind dẹ̀ tó bá wọ́n tó bá ti lè ìrèzè love yẹn kúrò nínú mind dẹ̀ á rí ọkọ tiẹ̀. Hmm, ẹ ṣe. ẹ jẹ́ kó ìrèzè ọmọ mo ti. ẹ ẹ tẹ́ kí a ẹnìkan sọ pé irọ́ ni pé ọmọ ìmẹ̀sí ò gbọ́dọ̀ fẹ́ ọmọ ìbùkún wọ́n ní ọmọ ìlàrè ni wọn ò gbọ́dọ̀ fẹ́ wọn lọ́mọ ìbùkún bàbá ìyá mi bí ó pa ègún rẹ̀ sún wọ́n ṣá sọ Yorùbá yẹn ó lágbára díẹ̀. ayé tótó ayé tótó ayé pàlẹ́. ọmọ Ṣakí ti débí o ọmọ Ṣakí ògún òrọ́kẹ́ ìran àgbẹ̀dẹ òró bàbà kọ́rọ́ bàtà sọ́rí jọ ọmọ nírọ̀ bàtà jọ ṣé lóòótọ́ ni pọ́mọ ṣakí ṣakí ló gbọ́dọ̀ fẹ́ torí ẹ̀rù ti ń bà mí sọ́mọ́ pa àṣìyàn lọ Ògbómọ̀ṣọ́. nǹkan tó fà ni pé ìfẹ́ wà <laughs> bẹ́ẹ̀ lu sí microphone. ìfẹ́ wà ìfẹ́ wà ní ìlú Ṣakí gan because a máa ń fìfẹ́ hàn fúnra wa gan. ok ní ìlú yẹn. ẹ ní ìfẹ́ ìfẹ́ yẹn ìfẹ́ yẹn ló máa ń jẹ́ káwọn òbí máa sọ pé kí ọmọ kó má jáde ẹ̀wọ̀n fẹ́ wọn wọn kì í fẹ́ kó kó lọ síta yes kó lọ síta wọn kì í fẹ́ kó wà níbẹ̀ náà pẹ̀lú ìfẹ́ yẹn pé wọ́n máa ń Ṣaki máa ń eh, wọ́n nífẹ̀ẹ́ ara wọn. yes ìfẹ́ máa ń wà a máa ń bora wa láṣìírí a máa ń kẹ́ra wa gan. ok so ìfẹ́ yẹn ni ló máa ń wà lójú àwọn òbí pé o gbọ́dọ̀ lọ síta o gbọ́dọ̀ lọ síta. tí wọ́n sọ bẹ́ẹ̀ fún wọn náà kọ́ mọ́ lọ́ta. dáadáa wọ́n dọ́gbọ́n sọ fún ọ. ìfẹ́ ni eh, wọ́n sọ bẹ́ẹ̀ fún mi. o sì sọ fún mi. ìfẹ́ ni ìfẹ́ ìfẹ́ ló fà. ok o ti gbọ́. ó dà pé ọmọ Ṣaki ti clear apá nínú kúlú fresh fm mo ti ń nù let's talk about it arábìnrin kan ló wà ní kòríta kò yé mi mọ́ ìbòkun ìmẹ̀sí ilé ìpínlẹ̀ ọ̀ṣun làwọn méjèèjì wà ní nàìjíríà mọ wọn ń sọ fún wọn pé wọn ò gbọdọ̀ fẹ́ra wọn arákùnrin yẹn ti kọ́kọ́ pọ̀ síwájú rajà tẹ́lẹ̀ àmọ́ pẹ̀lú ẹ̀ náà marriage tó lọ involve ara ẹ̀ nú ẹ̀ kò fún ní. Ni kò fún ní result tó fẹ́ ìgbà tí ò rí desire result ó padà wá ó padà wá ó wá bá arábìnrin arábìnrin látìgbà tí ọmọkùnrin yẹn náà ti lọ wọ́n ní àwọn kan wà ní gbunduku ni gbogbo nǹkan sì gbogbo ẹ̀ ó ṣókùnkùn tó sì ṣófo tó kùnkùn wà lójú ibú ẹ̀mí ọlọ́run gan rábàbà lórí omi àwọn ni wọ́n ní kò sí nǹkan kan. alákùnrin yẹn wá ń tì sí wọn ní ìsìn pé káwọn dé a consequence tó wà ń since tó jẹ́ pé love wà ń bẹ̀ káwọn kúkú dé a consequence mo á béèrè lọ́wọ́ àwọn kan tó jù mí lọ pé ṣé lóòótọ́ ni àwọn ló wá fìdí ẹ̀ múlẹ̀ pé ìmẹ̀sílẹ̀ àti ìbòkun ọba àwọn méjèèjì ti gbéra wọn gégùn lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn bọ́bí tí mo ń dúró sí ni pé ṣé pẹ̀lú bí Christianity àti ẹ̀sìn Islam àti ọ̀làjú ṣe wà yìí ṣé wọn ò tí ì lè ré kinní ọ̀hún náà àbó wà ó sì potent dọ́là tó sì ń ṣiṣẹ́. hello hello hello hello hello. hello. hello sir. ẹ kúrò lẹ́sà ẹ kúrò. ẹ ra sà. yes sir. Hmm. ó kọ́ yín orúkọ mi ẹ jẹ́ kí n ti bá dárúkọ mi àwọn èèyàn lè mọ̀. ẹ ṣáà fi gbogbo ẹ ẹ ń bo láṣìírí ẹ ń bo gbogbo ẹ láṣìírí. ẹ ẹ lọ́rùn bọ̀ ni. Hmm. ṣe rí èmi á gba kó pọ̀ síwájú ra ọjà ló ti sọ. kó sún síwájú. kó sún síwájú. Hmm. torí àwọn nǹkan méjì kan ti ṣẹlẹ̀ kó ṣe pé bóyá mo bá nínú ìtàn tèmi gbọ́ rí ni tí hmm. mo rí tó ṣẹlẹ̀ tẹ́ fojú rí. tí mo fojú rí. ọkùnrin àti obìnrin kan fẹ́ra wọn. Hmm. wọ́n jẹ́ lo ọdún mẹ́ẹ̀ẹ́dógún kò sí ọmọ ọkọ láàrin wọn ṣùgbọ́n wòlíì wọ́n ti sọ fún wọn pé kọ́ lo ogún ọgbọ̀n ọdún papọ̀ hmm. nǹkan kan ò lè jáde láàrin wọn àfi tán bá kọra wọn sílẹ̀. Hmm, ṣé wòlíì ló sọ bẹ́ẹ̀ àbí. wòlíì ló sọ bẹ́ẹ̀. ok. wòlíì ló sọ bẹ́ẹ̀ fún. ṣùgbọ́n ọ̀sẹ̀ tó wà láàrin wọn wọn ò fẹ́ fẹ́ra wọn sílẹ̀ wà á dẹ́ndọ̀ bìbí ìgbà tọ́mọbìnrin yẹn tó fi ọkùnrin yẹn sílẹ̀ ẹni tó lọ fẹ́ gan kò ṣe kó fẹ́ ó kàn yàn lálẹ́ ó yàn ó lásán ni ọmọ ọyọ kan tó wà lọ́wọ́ ẹ̀jẹ̀ ní ọwọ́ ẹni tó yàn lọ́rẹ̀ lásán ló ti rí ọmọ yẹn. Hmm. so tó bá ti sọ nǹkan fún èèyàn tó bá jẹ́ pé ìwọ ni jọ kéèyàn pa tì kó sún síwájú kó lọ ṣe nǹkan mi. ṣé kókù fi ti késàrì fún késàrì. kó fi fún késàrì mi sà torí at the end of the day nǹkan tó le bá ń bẹ̀ le jẹ́ nǹkan tí agbára wọn ò ní ká ah ok. ọ̀rọ̀ mi ò jiyàn lọ́sà. ẹ ṣe. ayé tuntun ayé máa lé kí láti máa ṣayé ìsìn òkò yé mi. ẹ bá kúrò lára ń tẹ́ fi ń gbọ́ wa yẹn hmm, a lè láǹfààní ká gbọ́ra wa dáadáa. hello. ẹ ǹlẹ́ sà. ẹ ǹlẹ́ sà mò ń gbọ́ yín sà o. ẹ̀jẹ̀ sà ṣé pọ́tébù ló sọ̀rọ̀ tán láìpẹ́ yìí tó máa ń sọ̀rọ̀ ọ̀kà bara jẹ́. pọ́tébù ni sà. ètò ìṣúwẹ́ ẹ̀ mo máa ń sọ̀rọ̀ dáadáa bẹ́ẹ̀ dájú. <laughs> ẹ ra sà. mo rò pé ó ti fa ìtúnú ọrùn ẹ̀ sí <laughs> comedy part lẹ kọ́kọ́ máa ń gbọ́ yẹn reality lè tó fi sọ̀rọ̀ fún yẹn ẹ ra sà orúkọ yín. hello sà. solution láti London. mo ń gbọ́ yín sà ṣe ẹ kú ìkàn mo kọ fẹ́ rọ ọkùnrin àtòbìnrin olúwa ló ṣe ṣàìṣe gan sa mo kọ fẹ́ rọ ọ̀dọ́mọkùnrin àtọ̀dọ́mọbìnrin yẹn ni sa lórí hmm. àwọn méjèèjì àkọ́rí tó báyìí sọ ọ̀dọ́ hmm. sí lọ́wọ́ méjèèjì kí wọ́n má gbé wàhálà tó máa ma sìn. kọ́ máa fúnra wọn ní problem. kọ́ máa fúnra wọn ní problem rárá rárá tọ̀. Hmm. like you said nítorí pé àwọn méjèèjì jọ nífẹ̀ẹ́ ara wọn láti lẹ̀ Mm. òun ló jẹ́ kí ọ̀rọ̀ yẹn sì máa rí báyìí lára wọn. Mm. wọ́n dẹ̀ ti rí problem ahead of them fine bàbá ló jẹ èso àjàrà. èyí ń kan àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ló ń kan ọmọ ẹ understand kíní kan wà àṣà àti ìṣẹ̀ṣe a ní láti máa fi ẹ̀sìn override ẹ̀ hmm. ẹ̀sìn wà lọ́tọ̀ àṣà wà lọ́tọ̀. ó wà lọ́tọ̀ àṣà wà lọ́tọ̀. ẹ ṣe ẹ máa sọ̀rọ̀ yín lọ. wọ́n máa ń sọ fún wa nínú ìdílé wa wípé ọmọ ìwúmọ̀ṣọ́ ló máa ń pè wá nǹkan tó dẹ̀ ń pè ní ewu òkété ni a hmm. gbọ́dọ̀ jẹ ẹni tó bá hmm. jẹ ẹnu ẹ máa yá láti wájú báyìí bí agbárí ẹ ni tó bá ti mọ̀ tó bá mọ̀ it's a bọ̀ tó bá ti mọ̀ tó bá jẹ òkété ní fámìlì yẹn ni ẹ máa yá dágbárí ni hmm. ẹ understand ṣùgbọ́n àti oníkàlùkù dẹ̀ ti mọ̀ àti stay clear from anything that need to do with ẹran ọ̀gbẹ́ tó rà àmọ́ ètò jẹ́ àdéhùn don't know which one is which ah. ẹ understand so nǹkan tí mi kọ́ fẹ́ advice wọn fún ni wípé kóníkàlùkù wọn kàn wá new life kọ́ lọ bẹ̀rẹ̀ elsewhere. kọ́ bẹ̀rẹ̀ ayé mi. school school love whatever whatever yẹn kọ́ gbókòrò láì fara wọn nítorí pọ́bìnrin yẹn ò jáde láti open mind ẹ̀ fọkùnrin mi ló ṣe believe kó wọn ò lè rọ́kùnrin mi ó máa rọ́kùnrin tó bẹ́tà ọkùnrin yẹn lọ pàápàá ní hmm. ní bọ̀bọ̀ yẹn ò dáa ló ń jẹ́ mi ràn jù bọ̀bọ̀ yẹn náà adé ẹ̀rí obìnrin tó bẹ́tà ó ṣeéṣe torí pé ìfẹ́ tó ní sílé nìyẹn gan ló jẹ́ kí first marriage yẹ kó work torí pé ibi tọ́kùnrin padà sí nìyẹn. ibi bẹ́ẹ̀ ni tọ́kùnrin padà sí problem wà ń bẹ so why do you want to put yourself into danger into into life bondage. bẹ́ẹ̀ni. ẹ understand so hmm. àwọn tí mi kò máa gbà wọn ni wípé kí wọ́n neutralize láàrin ara wọn kọ́ dẹ̀ mú wọn kẹ́lẹ́ láìpẹ́ wọn ẹ ṣe pẹ̀lú bàjẹ́. Ah, ọ̀rọ̀ ńlá ni solution ti sọ yìí. èmi tí wọ́n wò pé tó bá pé wọ́n gbé couples life nínú campus ó ṣeé ṣe kíkiní ìmọ̀ wọ ara tán torí pé tí ọkùnrin àtobìnrin bá jà tàbí tán bá túká tàbí tí ìfẹ́ bá rẹ́já ó máa ń dùn ẹnìkan ju ẹnìkan lọ bẹ́ẹ̀ ni bó ṣe wà látẹ̀tẹ̀ kọ́ ṣe ni ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa wà láéláé kò sí ni áfìs apá abìkan ju apá abìkan lọ ó dẹ̀ ṣeé ṣe ìmíì ó máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ọkùnrin nílẹ̀kùn ọkàn ẹ̀ máa ṣe tí ò ní rí ẹlòmíì mọ́ ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ sóbìnrin náà tí ò ní rí ẹlòmíì mọ́ àwọn kan yẹn máa ń pe pariwo first love first love ṣùgbọ́n nǹkan kan tí mo máa ń sọ fún àwọn tó bá wá sọ́dọ̀ mi nípa first love àwọn first love ni pé ẹ jẹ́ á first love tó bá jẹ́ pé ó ti mú ọ̀rọ̀ ẹ̀mí tàbí n tó lè fọwọ́ kan ìrìn àjò ẹ̀dá lọ́jọ́ iwájú n tó bá lè fọwọ́ kan destiny èèyàn tó lè jẹ́ kí àyànmọ́ ó fara kọ́ tàbí kó fara pa tàbí kó nípalára ẹjẹ́ ara fi sẹ́gbẹ́ kan torí pé tí ẹ̀dá bá lọ rìnrìn tó bá pàdé true love true love ó override first love o. kí láti máa ṣayé yìí sí o kò yé mi. hello. Your account balance is not sufficient to make this call. Ngbà tẹ́mi ò mí kíkọ́ àwọn nẹ́tíwọ̀kì gan-an. ẹsẹ̀ pẹ̀lẹ́ ló yẹ ká ṣe. hello. hello. hello. ẹ kú iṣẹ́ o. ẹ ẹ kú iṣẹ́ o. yes yes ma ẹ ma. yes yes pa ẹ pẹ̀lẹ́ yes ma. mi ti fọṣọ ni o. mo ń gbọ́ yín ma ẹ ma. ẹ aláwọ̀ yẹn. fine ma ẹ ra um, ma. nǹkan tẹ̀ ń sọ̀rọ̀ lé lórí yẹn ṣe rí ó bẹ́tà tó bá sọ pé kínní yẹn pé ìwọ ni kéèyàn rọra fílẹ̀ ó bẹ́tà mà. àwọn tó ń sọ wípé bẹ́ẹ̀ ni ó bẹ́tà tó bá sọ pé kìnìún kéèyàn má ṣe kéèyàn má ṣe ṣe àpé téèyàn bá ṣe nǹkan secretly tó o bá sọ síta sometimes o lè gẹ o lè jẹ́rìí wéwèé rẹ̀ but there are certain things tó jẹ́ wípé téèyàn bá sọ síta ó jẹ́ pé ayé ayé méjì gbogbo wọn yẹn lọ àwa gan ni ní rárá wa. Hmm. So I think the, the lady should just go look for somebody else. Kó má díà anything. And uh, saying this, something just happened to one of my family members just uh, today. Ìgbà hmm. tí ọmọ yẹn fẹ́ ṣègbéyàwó tó sáré rí hàn wọ́n sọ fún pé ìyá ẹ̀ sọ fún pé don't do it pé kó sì dúró kó sì dúró ọlọ́run kó ṣàánú fún akọ́lọ́run dẹ̀ dárí ẹ̀ṣẹ̀ jì wá o. Can you believe pé just ọmọ yẹn ṣe bí ọmọ ni just like two months ago the wife is already gone. yes mo ṣe gbọ́ láàárọ̀ yìí ni mo wá ń sọ fún àǹtí mi nígbà tí mo bá wọn sọ̀rọ̀ mo ní wẹ́n ẹ sọ fún ọmọ ọmọ dẹ̀ ní òun ní ṣe in fact ọlọ́mọ sọ fáwọn like four days ago yìí pé ah pé òun regret pé òun ti ṣe òun ti ṣe nǹkan tó ṣẹlẹ̀ nígbà yìí so you know there are some things where fẹ́rí ẹnu àwọn ìyá wa bàbá wa lè máa rùn nígbà míì sí wa ká máa rò pé ẹnu wọn rùn but in a way wọ́n ní ṣe mọ̀ pé ọmọ tó bá tó bá ní kinní sí òbí ẹ̀ nígbà tó tàpá sí ayé ẹ̀ bẹ́ẹ̀ni so ó da ó da nígbà míì kí èèyàn máa gbọ́ràn nǹkan tó bá sọ fún yàn kí èèyàn máa gbọ́ because kò sẹ́ni tó rí ọlọ́run rí lára wa àwọn tó dẹ̀ rí nǹkan tó ń sọ yẹn ó ní nǹkan tí wọ́n rí kan tó máa sọ so hmm. i think it's better kó má lọ fi kíní ayérayé sínú ayé marriage is not a simple something láti ṣe kò rọrùn hmm. kó rọrùn àtọ ẹni tí ọlọ́run bá dúró sí nìkan ló lè yege níbi marriage. Hmm. because you have other family members tó jẹ́ pé tó o mọ̀ rí tán máa tún involve pé kinní kan so you have to be very very careful kí ẹ má tó kó ọ̀rùn sọ́rùn àárẹ̀ kó try láti wo tiẹ̀ síwájú like irú ìlú bíi tèmi ti jáde ní èkìtì wọ́n máa ń sọ wá ní kan èkìtì òun fẹ́ jẹ́ ìbò èkìtì òun fẹ́ jẹ́ ìbò to tell you the truth àwọn èèyàn mo ti mọye marriages tí mo mọ̀ tán jẹ́ èkìtì àti ìjẹ̀bú tó yẹ kó work lóòótọ́ maybe it's because of what people always say about it. pé èkìtì ò kì í fẹ́ ìjẹ̀bú bẹ́ẹ̀ ni wọ́n máa sọ i'm telling you mo ti rí so many cases tó jẹ́ pé lóòótọ́ marriage yẹn ó máa nǹkan kan máa ṣẹlẹ̀ tó máa forí ṣánpọ́n so who knows but nítorí pé we don't keep tab of all these things so a máa ń jẹ lọ a máa ń jẹ lọ a jẹ kì í ro nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn a máa ń tètè gbàgbé nǹkan àti individual so it's very very ṣebí kí èèyàn kí èèyàn wà very careful torí hmm. ọjọ́ ọ̀la onítọ̀hún ni kó má kàn fi ọjọ́ ayé ẹ̀ ta kó try tó bá like àwọn èèyàn ṣe sọ ó lè jẹ́ pé torí pé ó nífẹ̀ẹ́ nìyẹn ni ò ṣe fi ojú yẹn ríran. lọkàn ẹ fi ṣẹlẹ̀. bẹ́ẹ̀ lọkàn ẹ fi ṣẹlẹ̀ <laughs> hmm. the moment tó bá ti let go ó máa rí somebody else tó dẹ̀ máa ṣe ní àǹfààní ẹ̀pẹ̀lẹ́ o. ẹ ṣeun gan. ẹnìkan dá mi padà sínú bíbélì bí mo ṣe ń ṣètò lọ́wọ́ ó ló ti wà látètè kọ́ṣe tí ọlọ́run sọ fáwọn ará Júdà pé ẹ má lọ ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn ará Móábù. bóyá ìdí nìyẹn gan tó jẹ́ pé Abraham bàbá ìgbàgbọ́ ńgbà tó rí i pé ọmọ òun Isaac ti ripe fún marriage ó yà rán ìránṣẹ́ lọ sí ibi tí ó ti wáyàwó fún un torí kò fẹ́ kí Isaac fẹ́ ọmọ lágbègbè ibi tó wà ajápẹ́ yẹn ti wà tipẹ́tipẹ́ àwọn ìlú wo lẹ́mọ̀ tí wọ́n tún kí fẹ́ra wọn ẹ̀já máa gbọ́ látẹnu yín tẹ́ ẹ mọ̀ pé lóòótọ́ bóyá nǹkan kan ṣẹlẹ̀ bóyá wọ́n ti sọ̀rọ̀ bóyá ègún kan wà ńbẹ̀ bóyá wọ́n gbéra wọn ṣépè ní bílù méjèèjì wọ làkàdí ni o afẹ́ gbọ́ tó jẹ́lẹ̀ Yorùbá ni o wọ́n lọ́ mọ sọ fún mi pọ́mọ Kogi ìfọmọ Ìgbò nǹkan ni mò ń sọ tó jẹ́lẹ̀ Yorùbá. hello. hello sir. hello sir. ẹ bá bínú pọ́nmọ́ padà wá sà. ẹ rà sà ẹ jẹ́ ká sọ tọ̀rọ̀ fúnra wa hmm. àwọn kankan máa ń wà tí àkínkèsí dáadáa hmm. ẹ wo ọkùnrin àtòbìnrin yẹn sábà hmm. bímọ mẹ́ta wọ́n bímọ mẹ́rin létí wọn ò dẹ̀ sí ìgbọ́n kó ṣẹlẹ̀ pé wọ́n ní wọn gbọ́dọ̀ fẹ́ra wọn ẹnikẹ́ni tó bá ti lé gbọ́ báyìí kò sọgbọ́n nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ sáwọn ọmọ yẹn àwọn wà ní fòye pé pé ègún kan ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ibùn tó bá jọmọ márùn-ún kò sọgbọ́n tó fẹ́ ta sí ó ṣeéṣe kó ṣe kankan mọ́ wọn lọ́wọ́ àbíkẹ́tẹ̀ má rí kankan mọ́ abẹ́tà kóbìnrin yẹn kó lọ́wọ́ kọ míì ọmọ ọba gbẹngàn gbajúmọ̀ náà sì rẹ̀ ẹ̀ máa hello. hello. ẹ kú ẹ kú ètò sá o. ẹ ra mà ẹ ra mà. yẹsà orúkọ mi ni tó fún mi kàtàlẹ́. mo ń gbọ́ yín. nǹkan tó mi fẹ́ fọ ń sọ̀rọ̀ yìí ojú ọ̀tọ̀ lèmi fi wò mo fẹ́ béèrè question kan ta. Hmm. ẹjọ ṣé first born wà nínú àwọn méjèèjì. first born. Hmm. first born làwọn méjèèjì. kí ló fún yín ní impression pọ̀ mọ́ ìlú yẹn nìkan nu wọn ṣé bí nǹkan tó bá sọ fún mi ni ìgbà tí bàbá wọn débẹ̀. ìtumọ̀ try láti sọ ni wípé kó kọ́kọ́ lọ ṣe DNA náà láti máa mọ̀ pé kankan ò jọ máa lè bìkọ́ tó bá jẹ́ pé ó rí bẹ́ẹ̀ yẹn hmm. oyún mẹ́ta tó nìyẹn kò yẹ kó lè wáyé. ok. ó ṣeé ṣe kíkan wà lára wọn tí gbogbo amọ́ tó péré lọ́mọ kọ́ lọ́mọ Ìbàdàn oníkálukú obìnrin ló mẹni tó lóyún fún ó pọ́sibù kí nǹkan kan ṣẹlẹ̀ nígbà hmm. kan tó yẹ pé hmm. ikọ̀ ń ṣọmọ ìlú yẹn nu wọn hmm. tó yẹ pọ̀ mọ̀ yẹn ni oyún ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ mẹ́rin tán nìyẹn oníṣẹ́lẹ̀. mo fẹ́ béèrè kọ́kọ́ lọ́wọ́ yín mà. ok sir. ṣé ẹ mọ̀ pé wọ́n ti kọ́kọ́ lóyún gbà tó ń ṣe couples couples couples life tó ń ṣe. bẹ́ẹ̀ sir. n ò rọ́mọ yẹn gbẹ́jọ́. wọ́n ṣẹ́ mi. ẹ wọ́n rí gbẹ́jọ́ a jẹ́ ká sọ pé wọ́n lóyún because wọ́n ti sọ bẹ́ẹ̀ni kọ́ máa lóyún àbí kó jẹ́ oyún ẹyọ kan. wọ́n tún wá wọ́n tún wá nìkan tí wọ́n fi fẹ́ fún àṣẹ mọ̀ mi mọ̀ ọ́ ó ti yé yín bóyá nítorí anxiety bóyá nítorí depression bóyá nítorí wàhálà tó ṣẹlẹ̀ ńgbà yẹn oyún yẹn wálẹ̀ ó ti yé yín depression yẹn ló jẹ́ kó oyún yẹn wálẹ̀ kí ni ò jẹ́ kí marriage máa yẹn wọ̀. mo ti ní rí kì í ṣe property tẹ́yàn mo ti ní mọ́tò rí ọlọ́mọdé ká mọ̀ pìtàn burúkú ó ti yé yín kò tí ì sọmọ kankan lọ́wọ́ wọn. ok ẹyin tẹ́mi tó fẹ́ sọ o tí wúmà yẹn bá lọ fẹ́ lómi pẹ̀lú oyún tó ti ṣẹ́ kí ló fún yín ní hmm. impression pàpàdà bímọ alóyún ìbẹ́ náà fún o. bẹ́ẹ̀ ni ìbẹ́ náà fún o kí àwọn kó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ọlọ́run nìkan ló lè dáhùn àárín yẹn. ọlọ́run nìkan ló lè dáhùn àárín yẹn hmm. so ìfẹ́ ọlọ́run ni kò ṣe ó pọ́sibù kíkan kíkan wà lára wọn tó yẹ pé tabaníkà wò ó lè má jọmọ̀ ìlú yẹn because kí ni kò ń ṣe pé bóyá woman yẹn ọkùnrin ò rọ̀ mọ́kùnrin mi ọkùnrin mi ò pé ni. Hmm, wọn tiẹ̀ wọn àwọn tó kọ́kọ́ ń wá tẹ́lẹ̀ àwọn tí ò serious ni. àwọn ẹhẹn tẹyàn gidi tọlọmba kọ pé hmm. ó máa rí ọkọ gidi á ti hmm. rí ọkọ gidi bẹ̀tọ́ ẹ pé wọ́n ti dàgbà ó bẹ́ẹ̀ tà kó kúkú jókòó ti ibi tí nǹkan ti wọ́ wá lójú ti tèmi o. kó kúkú fèsì ẹ̀ kó kúkú fèsè. kó di consequence tó fẹ́ ṣẹlẹ̀. kó fèsè ibi tó ń lọ sọmọ kan tó máa ṣẹlẹ̀ ni kí ló fà á tí marriage máa yẹn fi collapse. Hmm. bẹ́ẹ̀ni ṣẹlẹ̀ òun tèmi nìyẹn ṣáájú. ẹ ṣeun. mo láìkí ango táwọn tún gbà wọlé mo ń bọ̀ ná Vincent hello orí tá à ń fà lọ́wọ́ ni hello. hello sir. ẹ ra sà. mo ń gbọ́ yín sà. ọmọ tó rà nínú sọ̀rọ̀ láti yes sir ẹ̀rọ̀sà obìnrin ni mí o. ah ok ah ohun yìí ni ó jọ wọn ọkùnrin ni ẹ ra mà mò ń gbọ́ yín mà. bẹ́ẹ̀ni yobi ṣebí wọn sọ pé ọmọ bí àbísí ṣebí wọn lọ máa bí àbísí wí. no wọn sọ pé ọmọ bí àbísí wọn nìkan sọ pé wọn ò ní bímọ rárá ọba kejì sọ pé tán bá ti ẹyọ kan náà máa bí ìkan tiẹ̀ ní wọn tiẹ̀ ní bí rárá ni. tó bá ṣe mí ni bìbí yẹn o hmm. ṣẹ́ni tóbìnrin ò bá fẹ́ ni ibi tọkọ obìnrin bá wà tó hmm. bá fẹ́ lómi kódà tó fẹ́ ọba aládé hmm. tó wà ti gẹ̀ yẹn tó wà ti máa yẹn tó bá pàdé ara wọn tí màmá ọ̀hún sì màmá jà wọ́n ẹgbẹ́ máa jíra wọn. wọ́n á sì máa jíra wọn jẹ. wọ́n máa jíra wọn jẹ tọ́lọ́jọ́ máa fi bíi ni torí pé hmm. bẹ́ẹ̀ ni máìndì kẹ́ yẹn wà. Hmm. tó bá jẹ́ pé èmi ni mo wà ní ṣùgẹ́ yẹn. bẹ́ẹ̀ni. tẹ́mi lọ́rùn kí n bímọ ẹyọ kan fún ẹni tó pọ̀ mi wà níbẹ̀ tí mi ní máa jà àwọn ẹgbẹ́ níbò mi mọ́. kẹ́kù lọ jókòó síbi tọ́kàn yín wà bẹ́ẹ̀ ni ó máa tẹ́ lọ́rùn kí n bímọ ẹyọ kan bó ṣe mọ ẹyọ because ọmọ ti wà láàrin wọn tẹ́lẹ̀ wọ́n ti bímọ wọ́n ti fúnra wọn lóyún rí so there is chances pé wọ́n tún lè fúnra wọn lóyún tẹ́ndẹ́sì wà kó máa bímọ lẹ́ ń sọ yẹn. bẹ́ẹ̀ ni tó bá sì ní gẹ́ yẹn sínsìn ní ìdíwọ̀ ọkùnrin tó wù mí ta má máa jẹ bọ̀bọ̀ yẹn lọ. ok ṣé bá wá lóyún fún bá lóyún fún màá hmm. bímọ fún ọmọ yẹn fọ́ kúrò nínú kí mo fẹ́ lọ bímọ mẹ́jọ mẹ́wàá mọ́ tírẹ̀tì sí lọ tí ò dẹ̀ sí happiness níbẹ̀ tó tí ò dẹ̀ lè pa fírí tí mo hmm. tí mi tí máa wẹ̀yìn tí mo máa rí tá máa tún lora wa. Hmm. so kí ni reason tí mo fẹ́ wà nílé ọkọ mi tí mi dẹ̀ ní happiness tí mi dẹ̀ fi pè ní happiness níbẹ̀ ju bí tí mind mi wà lọ tí mo wẹ̀yìn lẹ́ẹ̀mẹ́wàá ẹni tó wù mí fẹ́ ni tó wù mí fẹ́ ni. tó bá ṣe mí níbi bí yẹn ẹni oyún tó bá ní ọmọ yẹn kó fi sílẹ̀ ọmọ yẹn fún fún kí ló bí. Hmm. wọn ò nígbà tẹ pariwo márìjì wọn síta tí oyún bá wọra tóyún bá dé tóyún bá wọra ẹ̀ Mm. do go ahead láti máa kọ́ máa fẹ́ra wọn lọ pápá yẹ kó ti kúrò kí ló bí náà. ok ẹ ṣeun gan. mo appreciate ma ẹ rántí. Ah. oríṣiríṣi ojú làwọn èèyàn fi ń wọ̀rọ̀ yìí mm, àwọn kan fi áńgù ìfẹ́ wò ó pé ìgbà tó jẹ́ pé ibi tí ọkàn ẹ̀ wà nìyẹn ibi tí ọkàn èèyàn bá dẹ̀ wà ní ṣúra ẹ̀ máa ń wà kódà kéèyàn bímọ mẹ́wàá síbì kan tí kì í bá ti ṣe ibi tí ọkàn ẹ̀ wà wọ́n ní kò ní í gbádùn bẹ̀ bí ibi tí ọkàn ẹ̀ fẹ́ wà yẹn hmm. àwọn kan tó wá ń wò nísìnyí pé ókè o tó bá sọ pé òun fẹ́ díẹ̀ consequence tó wà ń bẹ̀ ṣé ńgbà tó má máa fi rìn ṣàṣàṣà sójú òní wálẹ̀ tó máa dá wáyé kọ́rọ̀ má dàbí ss méjì tán náà fẹ́ fẹ́ra wọn tí wọ́n bá wọn sọ̀rọ̀ tí wọ́n ní irọ́ o ọlọ́run ó ṣe o ìfẹ́ wà láàrin ara wọn o tí crisis ọmọ bá dé ẹjọ́ tí wọ́n náwó náwó tówó tán ní kẹlẹ́ tárùn kọ̀ tí ò tán ní kun ọmọ ṣé iná ìfẹ́ ò ju àjò yìí bó ń bọ̀ má ṣe ṣojú òpó lẹ̀ yẹn jẹ́ sáré ká ta ọjà díẹ̀ let's talk about it ajá àbálẹ̀ mutola <laughs> <laughs> ajá àbálẹ̀ àjọrò jàre. let's talk about it let's talk about it with Yinka Ayefele and EOB màmá ìyá bọ̀ ni o. ẹ kú ojúmọ́. ìyàwó rámọ̀ rẹ̀ rẹ̀ ló wáá fẹjọ́ rẹ̀ sùn mí. kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún. ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún àwọn ìtọ́jú tó yẹ. ẹ wo ojú mi kọ́kọ́ kó lára mi le èmi ò lọ sílé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo ara wọn àti àwọn tó bá wá ń gba ìtọ́jú nílé ìwòsàn kó má bàa kó kòkòrò kòrónà wàá gbọ́ kì í ṣe gbogbo àìlera táláboyún bá ní ló o eré kọ́lá ló ṣe nípàdé aláboyún ibẹ̀ la sì ń kọ́ pọ́n tó wúlò fún wa lásìkò ìlóyún tí dókítà tún ṣe àyẹ̀wò ìyá àsọmọnú rẹ̀ tó bá wá ń lọ lo ìbomú rẹ̀ déédéé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ mí. o ò lè kó kòkòrò kankan ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. ẹ wá jẹ́ lọ mú gèlè mi kémi náà lọ forúkọ sílẹ̀ ńgbà náà. ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò bo ara rẹ tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera là sílẹ̀. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba fétò ìlera nípìnlẹ̀ yìí pẹ̀ látìlẹ́yìn àjọ elétò ìlera apin àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ àmì America. Brother, sister, papa, mama, na when we body dey okay, we dey enjoy life o. Oh. eh if want to do massage to make your body dey kampe like more picking again na the real spa be the ogbonge spa When get the magic them they do different different kind massage like deep tissue massage aromatherapy massage head massage leg massage plus include pregnancy massage Them facial sin call ipangba normal fascia, acne facial anti-tan i tell you them they do full body exfoliation go to the real spa for your manicure and pedicure beauty product full Grand Brekete. For Wadumachi now now go the real spa when they 11 Okolaba Street off Favors Road, New Bodija, Ibadan. For more information 0803 352 4850 0803 352 4850 for the real spa. Your beauty go commodity like small picking. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ẹ káàbọ̀ padà ẹ̀yin lẹ́mọ̀ ajá àbálẹ̀ ti wọnú ẹ̀jẹ̀ mi. ìgbà míì gan èèyàn máa ṣe program lójú oorun of course program kan wà tó jẹ́ pé ah, bí ọdún bíi méjì sẹ́yìn ojú oorun mo ti ṣe gbogbo orin tí mo lò lójú oorun mo yà wá jáde Vincent get me this song get me this song ó ní ah ọ̀gá. Okay? kọ́lọ́ ṣàfihàn wá kó mọ̀ ṣe wá ní iṣẹ́ larí kò sówó. ẹnìkan ń gbé ọ̀rọ̀ kan sí mi lára bí a ṣe lọ fún commercial break ó ní ṣé mi ò wòye pé wọ́n ń lóyún wọn ò lè ṣẹ́ àbí wọ́n ń ṣẹ́ wọ́n lóyún oyún wálẹ̀ ó ní ègún tó ti wà ńlẹ̀ yẹn ò ní jẹ́ kí wọ́n lè bímọ ó bá pàpà wá sọ pé àwọn tiẹ̀ wá lóyún tán bímọ ọ̀hún ó ṣeé ṣe kọ́mọ ọmọ dùrú gba súná. ayé gba jẹjẹ ẹni. ẹ ti ẹ ti ríbi tóun tún wòye ọ̀rọ̀ lọ. ẹnì yẹn máa ń pàkíyèsí mi ṣe oníṣẹ́ mi ò mọ táwọn ọba yẹn fi máa ń gégùn gbà yẹn ni ó ní kì í máa ṣe ìsìn tí bójúbójú ti wà ń bẹ̀ ó ní èpè tútù mọ́ ni. kí láti máa ṣayé yìí sí o. hello. hello sir uh, ẹ mr iobi. sa ẹ ra sa. ọ̀sán tó fẹ́ mú information kan wá lórí ọ̀rọ̀ tí à ń sọ. fẹ́ẹ̀ mm-hmm. rí gbogbo àṣírí ìlú kọ̀ọ̀kan ó ń bẹ lọ́wọ́ olúwawo ìlú yẹn ìjálàyé mi yìí àti kábíyèsí ìlú yẹn. ok tó bá ṣe é ṣe ká lọ rí ká lọ bá olúwawo wọn. wọ́n ṣe research lọ. tó bá dé pé kíní yẹn máa tó tù àhẹ́dù ayé kó bá máa lé tutù mm. wọ́n á ṣàlàyé fún wa pé ètùtù tó máa ṣe rèé wọ́n dẹ̀ máa ṣí. ok owó lẹ̀gbọ́n

má tẹ̀ máa fi wọn jẹun lórí facebook adélakùn adéyẹmí adérẹ̀mí ní driver wọn wọn ní eob my driver is from imesi ile and a married ibokun woman with grandchildren so only god knows ṣe ti rí báwọn. ohun tèmi á kàn rọ tí mo fẹ́ rọ ní ọpọ́n ọmọ kékeré tèmi ni pé ọjọ́ mélòó la lò láyé ọdún mélòó la lò láyé ìgbà mélòó la lò láyé tá a mọ̀ wẹ̀wò irin tí relationship bá ti wà complicated tó ti ń di lọ́tún lọ́sì èmi ìbá advice pé bóyá kéèyàn withdraw torí pé tógun yìí bá délẹ̀ tán ọ̀pọ̀lọpọ̀ lẹ́mí ẹ̀ ò ní gbé ṣé mọ̀ pé tó bá pé wọ́n pàdé ara wọn nílẹ̀ òkèèrè tí wọ́n mọ̀ pé ẹnìkan wá láti bí ẹnìkan wá láti bí ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ nìyẹn àmọ́ ngbà tí wọ́n ti sọ fún wọn yìí èmi lọ́gbọ́n ọmọ kékeré tèmi ni o pé kéèyàn má fìrẹ̀ sínú wàhálà kéèyàn mọ́ fìrẹ̀ sínú wàhálà inú ìdààmú. ẹ má jẹ́ kí n tọ̀yìn ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ń gbọ́ mi lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó ń gbọ́ mi lọ́wọ́ báyìí ló jẹ́ pé kì í ṣe ń tó wá látọkọ wọn gangan tí wọ́n rò pé àwọn fẹ́fẹ́ gangan ni wọ́n padà fẹ́ nǹkan kan ló máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan gan kan wọ́n á sì ah lágbájá báyìí ló yẹ kí n fẹ́ àmọ́ ó mo ṣe sọ lọ́jọ́ kan tí mò ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó tí mo ní nígbà míì what we want la máa ń lọ fún kì í ṣe what we need ohun tẹ́lòmíì fẹ́ òun ló máa ń lọ fún ìgbéyàwó kì í ṣe ohun tó nílò ohun tẹ́lòmíì rẹ̀ fẹ́ ń gbà míì kò lè bá arìnrìn àjò ìgbéyàwó ohun tó nílò ló nílò láti fi rìnrìn àjò ìgbéyàwó ẹ̀. ọlọ́run á wa mọ̀ ọ́ ṣe o tí ọkàn wọn bá rọ̀ mọ́ ọ pé káwọn díẹ̀ consequence káwọn forí rọ̀. Mm, mm, mm. hello. hello sir. ẹ ra sir. ẹ bá mi sọ̀rọ̀ kíákíá sàsìkò tí ń lọ orúkọ yín àti ibi ẹ ń pè wá sà. hello. hello sir good evening sir. good evening sir. ẹ kúrọ̀ lẹ́ ẹ ra sir ẹ pé ètò. yes sir mo ń yín sir. yà inú mi dùn pé mo wọlé o orúkọ mi ni David. Mm. precisely i'm not Yorùbá. ok sir. gbogbo nǹkan tẹ̀ ń sọ látòkè délẹ̀ pátápátá ni mò ń gbọ́ orúkọ mi ni David Ọ̀pọ̀jà i'm from Cross River State. ok sir. yes sir so nǹkan tí ìrànlọ́wọ́ tí mo fẹ́ ní fún àǹtí yẹn ni pé understand by the time tí wọ́n lóyún àkọ́kọ́ tí wọ́n ṣe bíi pé wọ́n ṣẹ́ hmm. then oyún kejì ìgbà yẹn wọ́n dẹ̀ ti wá gbọ́ pé èèwọ̀ ni ká ní bíi pé oyún pé wọn ò tí ì fetí gbọ́ tóyún yẹn bá máa dúró hmm. by that time lóyún yẹn máa dúró sà. okay so by the time tí wọ́n ti wá gbọ́ pé èèwọ̀ ni hmm. ìyẹn ni oyún yẹn fi bàjẹ́ so that means to say àwọn méjèèjì wọn ò gbọ́dọ̀ gbé èèwọ̀ yẹn jẹ sà. kọ́kúkú gbàgbé ẹ̀. yes practically kí wọ́n gbàgbé ẹ̀. kọ́ lọ separate ways wọn kọ́ lọ separate ways kó ní kálukú máa bá tiẹ̀ lọ. yes yes because wọ́n ní èèwọ̀ ni so sa ọdẹ wàá dùn mí o ẹ raise point kan nísìnyí ẹ ní ká má sọ tìlú bòmí by the time tọ́ba di pé kádébí pé like this by number tẹ́ ẹ bá tẹ́ ẹ bá sọ tẹ́ ẹ bá lè ráyè hmm. tẹ́ ẹ bá pè mí èmi á tún sọ tìlú bòmí. láàrin ìṣẹ́jú kan ṣebí obviously you are from the east sir. I'm here from Cross River State. I'm from Ogoja. I'm from Ogoja. Uh, Ogoja Park. Mm -hmm. Yes. Ṣé èèwọ̀ wà láàrin Ogoja àti àwọn other clan or other tribe? Ẹ̀sà Ẹ̀sà Egede Egede àti tribe tó wọ́n ń pè ní TV TV àìfẹ́ra wa lọ́dọ̀ wa. Àwọn tó ti wá fẹ́ra wọn ń kọ́ kí ló ṣẹlẹ̀ sí wọn. Yes sir ìgbéyàwó wọn yẹn wọ́n máa ń forí sọ́pọ̀ ni. Except èyí tí wọn ò bá mọ̀ tẹ́ ẹ bá béèrè ẹ sà tí ẹ bá tẹ́ bá fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa i i have a time to talk èèwọ̀ ni ẹ sà tẹ́ ẹ bá gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ ń sọ yìí ó kéré tẹ́ ẹ bá gbọ́ ti ọ̀dọ̀ wa ìyẹn ẹ sà ẹ má ṣe hà. ìyẹn sà ìdí ìjọba àti tv lọ́wọ́lọ́wọ́ ní ti tv tv àti gèdè wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́ yìí so èyí ìjà wà láàrin wọn èèwọ̀ dẹ̀ wà láàrin wọn. wọn ò lè fẹ́ra wọn yẹfa yẹfa confam nípa. tọ́mọ wa lọ́ọ̀fù ara wọn ń kọ́ bí Romeo and Juliet yes sir that love is too much the love is too much tv yes sir tá a bá pàdé ní tiwa níta wá níta níta ń i will have that love with each other very well. So. ẹ tún gbọ́ yẹn báyìí. hello hello hello. hello iye obi ẹ mà kú ètò ẹ ǹlẹ́ ìyá kan mi ẹ mà má ṣe o. àmín. <laughs> ìyáàfin adépọ̀jù láti olódó ni. ẹ rà mọ̀. tẹ rí ọ̀rọ̀ obìnrin yẹn ní ìsìn hmm. yorùbá ní àgbàtà láàgbọ̀ ọ̀lẹ̀ bá a bá hmm. dasọ̀ lọ́rẹ̀ apàlárò ni ẹ ṣèrà lọ́wọ́ méjì kan fún bó hmm. ṣe wà yẹn ó ti rora rẹ̀ pin. wọ́n ní di counseling. ẹ ẹ wà wá ìyá kan tó bá ti dàgbà tó ti ní experience ilé ọkọ tí ó bá sọ̀rọ̀ dáadáa number one ẹ̀kejì bó ṣe wà yẹn tó bá jẹ́ pé christian ni bó ṣe muslim wọ́n ra ibùjókòó fún ni ó jẹ́ two ẹlẹ́kẹta hmm. ìgbéyàwó ayé ìjọ́ lọ́wọ́ àkùtù bá a ṣe báyìí ìgbéyàwó pé à ah, ẹ̀yẹ mo ní brọ́dà kan tí obìnrin ti jẹ́ ń yà ẹ̀ wá fẹ́ ẹ̀yẹ <laughs> mo ní brọ́dà kan tí ìyàwó ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kù ẹ̀ wá fẹ́ tó lè ṣe nà ṣùgbọ́n pé bóyá ẹnìkan wàá pè títí yóò dà kò lè dáhùn kò lè dáhùn mọ́ ọdún bá lè ẹ bá tó pè é pé báwo lọ̀rọ̀ ojú ibẹ̀ ni. bí ìbàdàn ṣe ní kọ́rọ̀ tẹnìkan kò bá gbọ́ kì í ṣe é wọ̀. bọ́mọ tẹnìkan bá ti ah, gbọ́ báyìí. ọlọ́run. ẹ tọrẹ nu wa igan làṣẹ wà. ibẹ̀ gan lè wọ́ wà. lè wọ́ wà. Hmm, hmm, torí ìdí èyí ẹ ṣe adékọ̀jì ìdásílẹ̀ láti olódò ni. ilé tí ń pè mí àdìsá ilé mi ń pè mí mò ń lọ kádúpẹ́ lọ́wọ́ àwọn tó bá wa dá sí i àtàwọn tó wà lórí Facebook tí wọ́n ń tara pòrò àwọn kan ń wá ojú òpó tí wọ́n gbà wọlé àwọn kan sọ pé bóyá káwọn tún lọ tún ètò yìí gbọ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan pé àṣà wà ìṣẹ̀ṣe wà religion wà ẹ̀sìn wà lọ́tọ̀. tí relationship bá ti ń ní àwọn complications oríṣiríṣi mo bẹ ọ̀dọ́ tó bá fẹ́ wọbẹ̀ kó gba àgbáyọrí àdúrà torí pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé fámìlì méjì ló ń jà lásán tí bàbá lòun ò fọmọ fún ẹ tẹlòmíì dẹ̀ rán rí mọ pé òun ni màá fẹsẹ̀ màá fi hàn dádì ẹ wàhálà lè wà ń bẹ o wàhálà lè wà ń bẹ o wọ́n lè lówó o wọ́n lè bímọ o àmọ́ tí wọ́n mọ nọ́ọ̀sì lábẹ́ aṣọ tó. já lọlé já tọ́. tọ́ ǹjẹ́ kárí rẹ̀ láyà ká má padà dún lójì lẹ́yìn ara wa oní ayán ṣeun oní ọbẹ̀ náà ṣeun fọlá. oní ayán oní ayán ṣeun oní ọbẹ̀ náà ṣeun fọlá adéjọba tó gbọ́ yẹn